kí ló ṣe é. stand up. kí ló ṣe é. stand up. orí mi bí ọ̀dẹ̀ orúkọ lè jẹ mí gbé. ta ló bí tolú fún. tí mo bí tolú fún ta ni mo fẹ́ bí tolú fún tó jùbọ̀ lọ. Ah! kò lè mọ̀ kí mi ò fẹ́ ṣé ní ọ̀rọ̀ eré ó ní ìtumọ̀ kan tó rí wájú ẹ̀ ta ló bí tolú àti àwọn àbúrò ẹ̀ fún. ẹ́ Tolú fún kò sẹ́ni tí mo bí Tolú fún tó jù wọ́n lọ. èmi ni wọ́n bí wọ́n fún hospital náà ti jẹ́ kí n mọ̀ pé èmi kọ́ ni mo bí Tolú. ta ni òbí Tolú àti àwọn àbúrò ẹ̀ fún dá mi lóò lẹ́rọ̀ kó tó le jù báyìí lọ. ìwọ ni mo bí Tolú fún ni mo fẹ́ bí Tolú fún báyìí ah, ah. mi ò fẹ́ ṣe lọ́rọ̀ ẹ̀rẹ́ o. àwọn olóko ọ̀pọ̀ máa ń jẹ́ fún mi. ìyá alájà bàbá bàbá ẹ̀ gbogbo àwọn ẹbí yìí o ni wọn kó kọ bàlújẹ fún mi mo jọ ọmọdé àgbẹ̀ ìwọ̀n kò tó mọ̀ ṣe. orí mi ti dà wá. ọmọ mi nílé gàrí. tí máa wá ń gbáriwo ṣé mo mọ àwọn mo mọ tí wọn jọ ń sọ láàrin ara wọn tó bá jẹ́ pé inú fíìmù ni wọ́n ti ń sọ̀rọ̀ pátápátá bẹ́ẹ̀ nǹkan ṣé mi fẹ́ mọ̀ ni. o ti rí sinú fíìmù tíjà o bóyá ló dá lọ síbẹ̀ ló dá la làwọn o. láì lánàá kí n lọ làwọn irọ́ ọlọ́dà tó jẹ́ pé sáfẹ́ kí n tẹ́ gbogbo ọ̀nà tó máa ń bá mi gbèrò ní bí n ṣe tẹ́ tí n fi kó nulẹ̀ ọlọ́run sì ní gbà fún ọ ọlọ́run ní gbà fún ọ̀gá tó jẹ́ pé bí wọ́n ṣe dé lọ́sàn-án lèmi ti ń pè wọ́n tí mo ń kí wọ́n gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo ń sọ dálẹ̀ ni àfi bí rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè ọ̀gá ọ̀dà mi lòun wọ́n bínú wọlé lọ ní kí wọ́n á bọ́nu lé ní nígbà tí ó jẹ́ pé géètì ni mò ń sọ o géètì mò ń sọ o kí wọ́n á wọnú lé lọ kí ni mo fẹ́ lọ làjà kó wá dàárọ̀ là kí wọ́n máa wá aago àbí wọ́n máa wá nǹkan kan kí wọ́n lé mi ni mo jí àbí Sanyeri wéè ní ẹ̀jẹ̀ àìnú sáà o dáhùn bá ti lu àwọn pa dáhùn bá ti kú ìṣẹ́ parí o. Mm, ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tó ti rí bí tá a bá dé òun. tí bá fẹ́ láàánú yẹn wọ lọ èmi ò dùn báyìí ọlọ́run fún mi lọ́kọ̀ rẹ̀ tó ti yọ. ìgbà tí mo fẹ́ mi fẹ́ iṣu lọ́kà mi. àwọn òbí ẹ dẹ̀ béèrè iye owó tí wọ́n fẹ́ lórí ẹ̀ mo lè sọ fún wọn nítorí wípé wọ́n sọ fún mi wípé àti òkú àti ayé èmi ni mo ní mo ti lo àyè ẹ tán ti tẹ́ mi lọ́rùn òkú ẹ ò ní mo fẹ́ rí sí i má dẹ̀ gbé dé ọ̀dọ̀ wọn nítorí pé mi ò lè sí òkú aṣẹ́wó sílé mi ò lè sí òkú onínàbì sílé mi ò lè sí òkú oníranù kò lè dúró lé mi. wájọ́ ìgbà tí mo ti múra bẹ̀ láti bà yí ẹ̀ jẹ́ sùúrù ni mo fẹ́ fi pa ẹ́ o sùúrù àmọ́ bá wá sáré máa ṣá iná ọmọ ìyànmọ́ tí àwọn ẹbí ẹ̀ ò ní dẹ́ ẹ̀mọ̀ tí bá gbé ẹ débẹ̀ ọlọ́run kí o ṣe ìwọ èmi wà nínú ilé ìwọ lọ́wọ́ mo fẹ́ lò mí bọ́ọ̀lù sábà bọ́ọ̀lù lọ èmi ni bí wọ́n ṣe máa bẹ̀ máa bẹ̀ ẹ níwọ̀ máa bẹ̀ ṣé Daniel náà ló sì lówó gbogbo wà tó lówó. ọ̀rọ̀ Daniel ti kọjá bẹ́ẹ̀ kọ́ ní oníjọ ti wèrè gbẹ́lẹ̀ sọ ta ló ṣe bí wèrè. ó gọ ó gọ wà wá wá mẹ́ òtún sọ pé Daniel ló ṣe bí wèrè bí Daniel ò bá rí nǹkan kan bá já Daniel ò bá rí kò ní déédéé gbò. ìyá Daniel ẹ wo mọ́mì nevertheless kò yẹ kí bọ̀dá mi máa wùwà bẹ́ẹ̀ náà ìgbà wo ni wọ́n dédé bẹ̀rẹ̀ irú attitude báyìí kí wọ́n máa fi àdá léyàwó ẹ̀ kiri inú ilé. it's uncalled for èèyàn lè ṣe gbogbo yẹn ní western world ìyẹn ibi tó gbé dárúkọ yẹn lọ́hùn yẹn nìyẹn tẹ́lẹ̀ bá wá rí báyìí à ń láti bèrè tó fà á ni. ẹ ìyá Daniel ní sùn. ó ní ara tó ní. ó wà lọ́sítì ṣé bí nǹkan tó yẹ ká ṣì máa rán nìyẹn. àwọn àbúrò ẹ̀ ń kọ́. ó wà ní sà. ẹ Kúnlé bá ń tẹ nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ jáde tó ti gbé kó gbélé ńlọ kí n bá sọ. eléyìí ò engage o jẹ́ kí n try láyàn kejì. ó wà switched off. dadi ó ti pa fóònù ẹ ó mọ̀ kọ́dọ̀ yìí ni mò ń bọ̀ mo wá rúkọ. ọ̀rọ̀ tó bá ti kọjá òye ẹni ó ti dọ̀rọ̀ tó ń bani lẹ́rù àwa náà ó dé kó ọgbọ́n. ó dà the right thing ẹ máa ṣe fún ọ̀daràn ṣé wọn ò ṣe é lè ṣe ṣá. ẹ wo gbogbo ara mi ẹ wo gbogbo ara mi. pẹ̀lẹ́. kí ni wo wo parẹ́ ẹ papọ̀ à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣọgbọ́ à ń bọ̀. ìyá daniel àbí kádà dúró pé kájọ rìn pọ̀. dúró síbo ẹ jẹ́ lọ tiẹ̀. ọ̀dà kọ́ máa lọ máa lọ abayin lẹ́kọ̀ọ́. daniel èmi ò pè bó ṣe ń ṣe nu iléeṣẹ́ lẹ́nu mẹ́ta yóò bára wọn mu kàn jọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣe nísìn ó kàn dọ́ọ̀ tó dẹ̀ náà fẹ́ẹ́ ti iléeṣẹ́ ẹ̀ ta ló ṣe ẹ̀ gangan ṣé mi ni mo ṣe ẹ́ ni àbẹ́nìkan ṣe ẹ̀ ní iléeṣẹ́ ẹ̀ tó sọ. ọ̀gá ẹ̀ ò ṣẹ̀mí anybody ò dẹ̀ ṣẹ̀mí lọ́fíìsì ṣẹ́rí nǹkan tó ń ṣe mí inú mi ló wà ó kọjá nǹkan tí mo lè máa fẹnu sọ um, Daniel rántí kinní kan wọ́n ní ọ̀rọ̀ kí n tóbi káfọ̀bẹ̀bù ẹnu náà la fi máa sọ nǹkan tó wà nínú ẹ̀ sọ síta ká gbọ́. ọ̀gá mo ṣe gbà pé tí èèyàn bá yọ̀ǹda odindi ilé fún kọ́lékọ́lé ìyẹn ò ní kó má jalè díẹ̀ kọ́ kódà kí èèyàn yọ̀ǹda ilé tó ju ibi tá a wà yìí lọ fún obìnrin tó bá jẹ́ obìnrin alágbèrè ni ìyẹn ò ní kó má tara ẹ̀ fọkùnrin. ọ̀gá ń jẹ́jẹ́ gbà pé èmi kọ́ ni mo bí Tolú lọ́pẹ́. anẹ danẹ. <laughs> ìwọ kọ́ ló bí Tolú ní yago yìí <laughs> ẹ mo believe kinní kan bóyá ìyàwó ẹ̀ ṣe ẹlẹ́ṣẹ̀ kan ó wá ń wá ọ̀nà tó fẹ́ fi bá wí sórí máa wo nǹkan kan o ẹnu àwọn obìnrin máa ń lose nígbà míì tí wọ́n á kàn wo ṣoṣo tí wọ́n á pe ọmọ lọ́mọ àlè fúnra wọn ìyẹn wà ní pé kó lo opportunity yẹn láti wá sọ pé ìwọ kọ́ ló bí ọmọ yẹn sórí obìnrin lè ṣẹ̀ but bá wí lọ́nà míì ìwọ kọ́ ló bí Tolú ń sìn pẹ̀lú ọjọ́ orí ọmọ yẹn ọ̀gá ẹ rántí accident tó ṣẹlẹ̀ sí Tolú lọ́pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Eh, accident yẹn àbí. ẹ̀jẹ̀ dànù lára ọmọ yẹn gan ó dànù tó pọ̀ gidi gbogbo àwọn ẹ̀jẹ̀ tí wọ́n dẹ̀ ń rà sí lára kò sí tí ó bá a lára mu ẹ̀jọ̀ ṣé ìwọ wà nínú pé kí wọ́n fa ẹ̀jẹ̀ lára mi kí wọ́n fa sí ara ọmọ mi ṣé ìwọ wà ń bẹ̀. bó ṣe ẹ̀kọ́ rí náà nìyẹn. ǹjẹ́ mọ̀ kí wọ́n fa ẹ̀jẹ̀ lára mi kò bá ara ọmọ mi mu ṣá kò bá Tolú lọ pẹ́ mọ́ ibẹ̀ làṣírí ti tú pé mi kọ́ ni mo bí Tolú lọ pẹ́ pẹ́ lómi ni wọ́n bí fún un. Um, wọ́n ní ojúlàgbà máa ń yá àgbò kì í yá ẹnu màá bẹ́ẹ̀ níṣẹ́ kan láti lè ràn ẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni but iṣẹ́ tí n fẹ́ bẹ́ẹ̀ ṣé wàá lè ṣe fún mi. ọ̀gá ni. ok káfí lè wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ wàá bá mi kó àwọn àbúrò Tolúlọpẹ́ bá mi kó wọn lọ sí the same hospital yìí kí wọ́n ṣe the same test yẹn fún wọn tó bá wá ṣe jẹ́ kí èmi rí report rẹ̀ àwa wo nǹkan tá a lè ṣe sí ìgbà yẹn la máa mọ tá à ń lọ gbogbo lórí ọ̀rọ̀ yìí. ẹni kí n lọ ṣe test àwọn. ọ̀rẹ́ ràn àmàlà lásán mọ jẹ. kudi ọjọ́ ilé kan lọ́ra àmàlà méjì kan lọ́ra ló ta fún wọn. àmàlà mẹ́fà mo kó fún wọn. ẹ àmàlà mẹ́fà mo jẹun ọ̀rẹ́ ràn sísẹ́. ẹ ǹkan tó wọ́n jẹ́ màlàmà fẹ́ owó wa ń kọ́. ẹ ń sanwó lórí àmàlà lásán sẹ́yìn ò rí tẹ́ ẹ kọ sí yìí ni ẹ ní ilé olóúnjẹ aláyọ̀ pẹ̀lú ìdùnnú ẹ̀bà àmàlà sẹ̀móvita iyán fùfú ráìsì ẹran àgbẹ̀ ṣáàkì bọ̀kọ̀tọ̀ àbọ̀dì ògúnfe gbogbo ẹ̀ lóríṣiríṣi báwọn ẹni ọ̀fẹ́ ló ń jẹ ẹran lówó tẹ́ ẹ kọ́ bẹ́ẹ̀ nù náà ló jẹ́ mi náà jẹ àmàlà lásán tí n ò fi rẹran sí i mo ti rí i pé lé ojú ló ń jẹ aláàánú ní ibí yìí ni. màmá bí làkàyè yóò bá tẹ̀ wá àti sẹ́wọ̀n gbogbo ilé olóúnjẹ bá ti mọ́ ń kọ́ ni. òṣòwò owó tí òsì dùn gàrí ò rí gbà. mo fẹ́ yọjú náà jí láàárọ̀ kéèyàn bára ilé ìpàdé ọmọ ẹ̀gbọ́n forí ibùsẹ̀ wọ́. àyẹ̀dàkọ̀ bá wọn. ẹ fi wọ́n sílẹ̀ jọ máa lọ àmọ́ ó màmá níjọ́ mi ẹ má ṣe rú ẹ̀ mọ́ tí ẹ bá lọ sínú olóúnjẹ ẹlòmíì tẹ bá lọ jẹun tẹ ẹ bá sanwó wọn á wulẹ̀ nà yín ni kò lè sí tẹ máa ṣe àmọ́ ní ọ̀dọ̀ tèmi alájà táwákálítù adébọ̀wálé èmi máa ń kóyọ̀ mọ́ra mi nǹkan ra mọ́yàn o ṣó ti yé yín ẹ má ṣe rú ẹ̀ mọ́ ńjọ́ mi o ó dẹ̀ máa lọ. ò ṣe ìwọ ṣọmọlúàbí ṣùgbọ́n ìwọ ń tiẹ̀ sẹ́mi lọ fẹ́ máa bú ọrùn ẹbí ọrùn ògúnfe. ẹ máa lọ. Ah, ah abẹ́ tí ẹ̀ wá gbẹ́rú ele gbogbo èèyàn bàbú yàn sẹ́rú ele yọ tọ́ sí láti bú mi. kí n tó máa lọ máa lọ ṣiṣẹ́ ẹ̀ máa lọ ṣiṣẹ́ ẹ̀. bóyá nìyá rẹ̀ ṣiṣẹ́ kan wó bí. ẹ ṣe màmá ilé ẹyin náà máa lọ. ẹ sọ pé wọn sọ̀rọ̀ sí ọ èèyàn gidi ni wọ ṣùgbọ́n máa lára gbígbẹ yìí ṣé yóò wá máa bú mi ni sẹ́mi rẹ̀ jẹ́ bí ẹgbẹ́ ni níta ẹ̀kọ́ bí ẹ̀yin náà yí padà bọ́. ẹ ṣe ẹ ṣe o ọlọ́run á dúró tẹ̀ yín náà. Ah, ọlọ́run tó lọ rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ o. ìyàwó àtọdún méjìlá sẹ́yìn tọwọ́ àdàsìkò yìí tọ ní ìwọ́kọ́ lọ ní Tolú à ń gbọ́ o. dadi tí ajá mi ò bá rí kò níye máa gbó òun ló jókòó tì yín yìí ìbéèrè tí mo ní kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ní kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe jókòó yìí wípé ta ló bí Tolú fún òun ló jókòó tì yín. ìyàwó mi wò wọ́n ní tó gun ẹni bá dá ni lójú èèyàn máa fi ń gbarí ni mo fẹ́ kó sọ bọ́rọ̀ yẹn bá ṣe jẹ́. dadi hmm? mọ́mí kò sẹ́nì kankan tí mo bá àwọn ọmọ mi fún tó jù dáná ẹ̀ náà lọ. n ti yín náà nù ládà ẹ̀gbọ́n. ìyàwó ṣé dẹ́dẹ̀ ṣé dẹ́dẹ̀ ṣé o mọ̀ ìrókò olúwere wo bí ikú bá ń sọ̀rọ̀ àrùn ọmọ gbin ni àwọn ta ni ta ni jẹun tajà ń jùrù ìtorí ọ̀rọ̀ yìí mo ṣe wá bí ká lè rojútu ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ mò ń fẹ́ bó bá wá kọ̀ tọ́fẹ̀ jẹ́wọ́ wọn pè kọ́ bá gbé òṣìṣẹ́ ẹlẹ́mọ̀ náà kọ́ bá gbé wa kó fi búra bájẹ̀rì ọ̀rọ̀ yìí bó bá fi lè ṣe mọ́ ọ lórí bó yóò mú òṣìṣẹ́ ẹlẹ́mọ̀ náà á jalajala ń taṣọ gẹ̀dẹ̀ wàhálà dé. jẹ́wọ́ jẹ́wọ́ o kò ní dáa kí wàá fojú sunkún ẹ̀ lákòókò yìí o bó bá ṣe rí gan ni kò ṣe sọ ṣùgbọ́n jẹ́wọ́ lóòótọ́ sún ni o ó jáde ó wọlé ó ti mutí yó kí ló tó fi mutí yó tó báyìí ó tán o bó ṣe bẹ̀rẹ̀ sí lù mí nìyẹn. Daniel ló lù ẹ́ báyìí. tí n bá sá jáde ni bóyá ó ti máa pa mí sínú ilé. lọ sọ́dọ̀ yín báyìí. very early in the morning màá lọ lè yín. nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ á ṣàlàyé fún mi ṣùgbọ́n má sunkún ọlọ́run ní pétẹ́lẹ́kùn àwọn ọlọ́sọ̀ọ́sọ. ọlọ́run ò ní ìbẹ̀rù ara fi bí ara rẹ̀. ẹ̀ ṣé ó fẹ́ kó ṣe ẹ léṣe ni fẹ́ kó ti sun òsùn sunkún. ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni oríyìn ni fúnyàwó tá a fẹ́ ní ṣùlọ́ka tó sì ṣòwò ọmọ bíbí báwo lèmi ṣe fẹ́ dọ̀gbọ́mọ láyé ọkọ tá a fẹ́ tó sọ tí bú mu domi tó mu lójoojúmọ́ ṣó ló fẹ́ súnmọ́ mi àbí báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ bóyá gan la mọ̀ bóyá gan ọmọkùnrin ò ní dọ̀mọ́. ọ̀rọ̀ ńlá ló sọ àmọ́ mo fẹ́ kó yẹ pé ẹ̀dá èèyàn ni wàá wà kì í ṣe ọlọ́run àìṣe ọlọ́run àmọ́ mo dá lójú wípé láìpẹ́ láì jìnnà gbogbo ọtí tí Daniel sọ daṣọ tó sọ di ẹ̀wù yẹn tó mú kiri yẹn ó máa wá sópin láìpẹ́ tó ti gbọ́. ojú tí mo fi ń wọ̀rọ̀ ẹ̀ kọ́lẹ̀ fi ń wò lálẹ́ sáàárọ̀ ọ̀la bóyá ni ọ̀tá mi ò ní kú. Bobi Bobi mo fi ọlọ́run bọ̀ ẹ ṣe yẹn ìyá àdúrógbò ikú o ti gbọ́. ká má bàa rí ẹ jọ nǹkan tó yẹ kídìmí àti daniel ṣe lálẹ́ tá a ṣe ẹ jọ ẹ bá mi bá ṣe é torí bàbá Daniel ó fẹ́mi àti Daniel lóògùn kan pé ká súnmọ́ra wa lálẹ́ yìí tí ò bá dábàá dẹ̀ súnmọ́ra wa mi ní dọlọ́mọ láyé ẹ má jẹ́ ká kú wọn. ẹ̀mí ah, ẹ̀mí ṣọ́kọ̀ rẹ̀ ààrẹ lè ṣe é lè ṣe ẹ̀mí lè ṣe lè ṣe lè ṣe. Ah, ah, má fẹ́ mi mẹ́nu mo fètè mi fèé ẹ dálàyé fún mi gbọ́ látẹnu mi ẹ ṣàánú mi ẹjọ́ ẹjọ́. ọ̀pọ̀ nínú ẹni àwọn wọ́n ń gé ni ní kájẹ ayé òṣòdodo mọ́ ọ ìkìlọ̀ rẹ̀ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dúra tọ́ra ayé ọ̀dàlẹ̀ làwọn ayé ọ̀pọ̀ nínú ẹni àwọn wọ́n ń gé ni ní kájẹ ayé òṣòdodo mọ́ o èké lọ́rẹ́ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dúra tòráyé ọ̀dàlẹ̀ làwa yìí. mo mọ ẹ kọlá ọ̀rẹ́ Daniel kí ló ṣe iná tọpọlọ yín kù pé kẹtì ẹ máa fúnra yín lọ́wọ́ díẹ̀díẹ̀ okùn wọnú ilé bí májàlá mọtọlá èèyàn bí kìíní ó bí kejì ó bí kẹta òun lárúkọ ọmọ lórí gbà o tí ẹ gbóná ṣàkókò tó yẹ kó wá síbí yìí tó bá wá fẹ́ rí ọ̀rẹ́ ẹ kí ló dé tó lọ́ba lọ́fíìsì àbí kò pé lórí aago. ẹ ma ṣe é mo gbìyànjú àti pé lórí aago àmọ́ kò lọ ni. aago mẹ́ta ló máa ní mẹ́tẹ̀ẹ̀ta ló pè tí kọ̀ọ̀kan ò lọ́nu ẹ̀. wọ́n kọ́lá ẹ̀ jòkó ni jòkó bo. mo ń bá yàn sọ̀rọ̀ wọ́n ní kó sínú bíi. Daniel ló sọ pé òun máa sọ fún wọn kó máa fún mi ní nǹkan lé ma. lọ tọ́gbọ́ kó bá mi kọ́ rẹ̀ dàsọ́. ọ̀pọ̀ nínú ẹ̀ ní àrùn wọ́n ń ké ní ní kájẹ́ ayé òṣòdodo mọ́ èké lọ́rẹ́ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dúra tọ́ra ayé ọ̀dàlẹ̀ là ń wá yìí ọ̀pọ̀ nínú ẹni àwọn wọn ń gé ní ká jẹ. ẹni agbójú okùn yóò jẹ́ ní agba ẹni a ní ẹ̀gún ló fi sọ́wọ́ ẹ dẹ́kun bá a ṣe dóòlà ọmọ tí ń bẹ lọ́sibítù ní kẹ́ ká mọ bá a ṣe ṣe o torí kọ̀rọ̀ ayé ó ṣẹ́jú kọ̀rọ̀ ọ̀hún lọ o ẹ dákun ẹ jẹ́ ká tètè gbégbèsè ẹ dákun ẹ dákun. Bọ́lá ọmọ ṣe o ọba ìyàwó ọ̀rẹ́ lásìkò títí débi pé ó ń lóyún ó sì ń bímọ fún ọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ọ èèyàn kéèyàn ni ọ abanilójú jẹ́ sí ni ọ. ṣóun ló sọ pé nǹkan bẹ́ẹ̀ ṣe láàrin mi àtọ́run. èmi ló ń bi mọ́lẹ́mi ló ń bi. Ah! ọmọ ṣe o ká ní mo jẹ́ kí Daniel ó tẹ̀lé àwa ni ọba tẹ̀ràn níwọ̀n bàyẹ̀ jẹ́ aṣẹ́wó olùyàyàn olùbí burúkú yìí. ọ̀nkọ́lá ọ̀rọ̀ yìí ti ju owó nǹkan tá à ń sọ yìí lọ àṣírí ti tú ọ̀rọ̀ ní kẹsàn. ẹjọ ẹjọ bàbá ẹ torí Ọlọ́run ẹ má sọ mí sókùnkùn ẹjọ ta ni Kọ́lá fún lóyún àti pé ta ló fún yàn lóyún. ẹni Kọ́lá fún lóyún rèé tó sì bímọ fún un kódà ọmọ àkọ́bí tó bí fún Daniel tá a rò pé Daniel ló ní òun kọ́ ló ní Kọ́lá ló ní. Kọ́lá ṣé òótọ́ ni bàbá ẹ dá àwọn ìjọ. wọ́n oníṣekúṣe ọmọ tó bí ọ̀nbẹ lọ́sibítù ó sì fẹ́ gbẹ̀jẹ̀ kọ́ wa lọ́ọ́ rẹ fẹ̀jẹ̀ lẹ̀ fún o. Kọ́lá ò sọ̀rọ̀ ní. ọ̀pọ̀ nínú ẹni àwọn. kí ló wà lọ́sibítù bàbá bá mi sọ̀rọ̀ náà ò dáhùn mi ayé òṣòro ṣòtòrò fún mi bá mi sọ̀rọ̀ náà ò ní dákẹ́ ah, ènìyàn jára máa dúra ah, tọ́ra ayé ọ̀dàlẹ̀ lápá yìí kò ní fún ẹni tí tó fi fún ọ̀nà yìí tó fi bímọ tó mo fi dàgbà tó yẹ kí n mọ̀ ó lè sọ fún mi ṣé mo ṣe é ni ah kó betray love àti trust mo ìyẹ ẹ̀kọ́ ayé mi ò dẹ́rọ. ṣe sùúrù ṣùgbọ́n sùúrù. mo mọ̀ pé mo tọ́ rẹ̀ sọ náà mo ti bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ kí ló fẹ́ kí n tún sọ mo sọ fún ẹ pé eléyìí kò ń ṣọ̀rọ̀ pé bóyá iṣẹ́ ìṣù táwọn kan máa sọ tèmi ò rí bẹ́ẹ̀ iṣẹ́ ìṣù kọ́ lélẹ̀ ni mo ṣe fún ara mi mo ṣe mo dẹ̀ mo mo mo mo wà responsible for actions mi èṣù ni ẹ ẹ̀wọ̀n mọ́mọ́ mi ò sọ yẹn mo mọ nǹkan tí mò ń ṣe ọkùnrin ṣe mọ́ tó wù mí ni no circumstances ló fà á má bínú náà ni màmá sọ. ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n sọ fún ọkọ̀ tó sọ ikú tó bá sọ fún mi ni àbí ikú tó bá sọ fún mi ọkùnrin tó tó mú ọkọ̀ tó sọ ṣùgbọ́n mo máa ṣe ara mi lẹ́yìn sí lọ́rùn ni mo máa ṣe ara mi lẹ́yìn sí mo máa para mi sí lọ́rùn ni. ọ̀rẹ́ mi ṣe sùúrù ẹ́. Eh? ṣe sùúrù onísùúrù ló ń jogún ayé o ó lè para ẹ sí lọ́rùn náà ó ní láti ṣe sùúrù àwọn ọmọ tiẹ̀ ní kó máa gbàdúrà kọ́ lọ́nba ìtọ́jú wọn ṣùgbọ́n kó fi sùúrù ṣe gbogbo ẹ o. ìwà ìwé ni wọ́n fẹ́ fún ṣe rẹ̀ léṣe. Ah, máa kú sí lọ́rùn ni. bẹ́ẹ̀ni ní sùúrù má para ẹ. mo ti ní sùúrù ní sùúrù àgbáyà ni àgbáyà ni àgbáyà ni ọ̀làjà àyà ah, máa jẹ mí o ó ṣe é ṣe báyìí. ẹ wo ọkọ tẹ́mi mọ̀ àdúrà àtàwẹ̀ tá à ń gbà nílé ìyọkùn ò ní kúnnú wa torí yẹn kan ni pact tá a sáà pẹ̀lú ọlọ́run ṣó ti yẹn sìn fẹ́ sọ fún ẹ ni pé ọmọ yẹn sìn kan lára òòyà ó wà lọ́sibítù ó ní ìdí ẹ̀jẹ̀ èmi tẹ̀sán òkú bóyá kí n lọ yọjú síbẹ̀ bóyá ẹ̀jẹ̀ mi lè bá tiẹ̀ mu a save life ọmọ yẹn. ẹ sọ yẹn ó fẹ́ lọ fún lẹ́jẹ̀ àbí látẹ̀dẹ̀ mi ìbímọ fún ẹ ṣé mi ìbímọ fún ọdún mélòó fún ọdún mélòó fún ọmọ yẹn lẹ́kẹ̀ ọmọ tá a fi sọ ọdún tá a fi fún àti òtítọ́ yẹn ọdún mélòó fún lẹ́kẹ̀ kọ́ láàyè ìwọ àdáró òun àbí ọ̀rẹ́ mi. níkẹ́ báwo ló ṣe ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ọ̀hún báyìí ó kẹ̀ká gbà pókè o èmi kọ́ ni mo ní ọmọ yẹn kì í ṣe mi mo bí mi ti tán pẹ̀lú ẹ̀ kọ́ wọn lọ́mọ yẹn wà lọ́sípítọ̀ èèyàn kan fẹ́ ní ìdẹ̀jẹ́ o bóyá ẹ̀jẹ̀ wa bá tiẹ̀ mu ṣé kò jẹ́ ká save life ṣé ọ̀dọ́ ni kéèyàn ọmọ ẹni yẹn ni kọ́ tí mo fẹ́ kó understand nìyẹn náà. ó fẹ́ lọ save life kó ló fẹ́ lọ save life àbí ó lè ṣe báyìí. ẹ ẹ ṣe sùn. máa kú sí lọ́rùn ni mo ìwà yẹn sẹ́ẹ̀ fi dé ìparí kò sí mà sí mà kọ́. kí ló ṣe dọ́kítọ̀ kí ló dé ẹ sọ fún mi dọ́kítọ̀. ẹ madam oògùn tí mo ti fẹ́ lọ rà wá fún mi ẹ ti lọ rà ẹ tètè lọ rògùn wá fún mi jàre ewu kìíní ẹ lọ rògùn tí mo ti fẹ́ lọ rà fún I need to give up. My God. Huh? You know what? Park ẹ̀ kó wá sọ fẹ́ni tó dàgbà jù nínú àwọn fámìlì wọn tó wáyé dádì ìdáná call him Lord. Ọlọ́run ara. Ọlọ́run ara. Ẹlẹ́san ni ọ́, kò ní ni o. Má a fi ni dára tí ó dá mi. Dọ́kítọ̀ ni kì í ṣe nìyẹn ẹlẹ́sàn máa jẹ́ ìṣẹ́ o. Ó má bá fi mí dára tí ó dára. Tí o bá sì di kan ẹ̀ṣẹ̀ oníṣẹ́, ènìyàn ò bá fọwọ́ ara rẹ̀ fàbí. Kò ní rí bí ara ah, rẹ̀ ṣe. O ṣeun, o ṣeun o, eléyìí tó ṣe ń ná ẹbí mi náà tó. Ah, ọmọ ti kú o, níwọ̀n ọ̀bàyéjẹ́ yìí aládàáwò èèyàn kéèyàn olórí burúkú o ti pa o o ti pọmọ o kọ lọmọ bó ṣe bó ṣe fẹ́ gba òkú ẹ o bí ṣe lọ́ọ̀sùn jẹ ni bó sì gbé lọ bá wọn òbí ẹ ni lọ́ọ̀lẹ̀ gbà o kọ́ lọ́ọ̀lẹ̀ sún jẹ ni kọ́ lọ́ọ̀lẹ̀ sún jẹ aládàáwò èèyàn. abanilẹ́rù kí ni gbogbo pálapàla tí mò ń gba nípa ẹ̀ yìí. kí ni wọ́n ní mo ṣe. Ah, lórí ọ̀rọ̀ ó ṣe ọmọ kò sọmọ láàrin wa àti ọkọ ẹ̀. bọ̀dá mi wọ́n ń parọ́ mọ́ mi wọ́n ń parọ́ mọ́ ẹ ni. bẹ́ẹ̀ ni dókítà ọmọ nǹkan tó ń ṣe ó fi hàn pé orí wọn ò pé àbí tó fi ṣe blood test. wọ́n ló ń parọ́ mọ́ mi ni. èmi ti gba tiẹ̀ ń sìn ó bẹ́tà kó rí bẹ́ẹ̀ délẹ̀ lọ́ bá àwọn ìyàwó o. ní ìnípẹ́ ẹ̀wọ̀n ẹ kú jókòó sá. ọ̀rẹ́ mi báwo ni. ọ̀gá sórí mo láìkì nǹkan tó ṣe lánàá yẹn ṣùgẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé tí tún lọ mú another round irú nǹkan tó kó wa ìwà ká tún máa ṣàyè lọ. ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lánàá mo ti yanjú ẹ̀rù alábọ́ àmọ́ àríwá lórí rẹ̀ àmọ́ àríwá ọmọ ẹ̀ ó bá nìyẹn. ọgọgọ ni bá fẹ́ pẹ̀kọ́ náà àmọ́ àríwá. alábọ́ọ̀lù. ẹni tó kọlà yẹn olórí là ní. oṣù. ó ní ìlà yẹn pé. mo jẹ́ ayé orí mi lánàá. títí wàá rí nǹkan kan. oṣù. Ah, a ní ẹkùn ní ṣáàjọ ọlọ́run jẹ́ ẹrẹ́tù fìdájọ́ ìdájọ́ ìkulẹ̀ oṣù bá ti rí padà. <laughs> o ti máa lo proverb. ẹnu ẹ̀ láwàá yìí sister. ẹ tó gbà kí ẹ ní sálọ o. ok mo bọ̀ látọ̀ àtọ̀ àtọ̀. àkíyèsí ọ̀rọ̀ kan wà tí mo ti fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bábí mi nípa ẹ̀gbọ́n ẹ̀. Oh, bọ̀dá Gabriel. Gabriel kí ni wọ́n lè ṣẹlẹ̀ wọ́n ní pé bóyá ọmọ tó bí kò ṣọmọ ẹ̀ àbí nǹkan kan ọmọ yẹn ṣà ń lọ. òótọ́ ni òótọ́ ni ṣe first born ẹ̀gbọ́n mi ìyẹn Daniel um, ọ̀rẹ́ ló ló lọ́mọ best friend ẹ̀ ló lọ́mọ ẹ̀. best friend ẹ̀. Yeah. ah ìyẹn mà le o. ó nágbára gan. ìyẹn le gan. ò lè ṣe ṣẹlẹ̀ àwa náà bá bẹ́ẹ̀ ni ṣe mọ̀ gbà tèmi dé ni mo gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn but kì í ṣe fault lady yẹn ẹ̀gbọ́n mi ló lẹ̀bi o báwo lèèyàn ṣe máa fẹ́yàwó tó marry tó ní súnmọ́yàwó ẹ̀. ó dáa kó dáa kó dáa kó tóyàn bá ti gbé sílẹ̀ báyìí òun ewúrẹ́ máa ń gbé. exactly ewúrẹ́ ti gbélé yẹn. àtìníyàwó wa mú mọ́ra wa tọ́jú ẹ̀ ní wọ́n ẹlẹ́gẹ́ lóbìnrin báwo ló kàn ṣe máa filẹ̀ but at the same time ìyẹn náà sọ wípé kíyàwó yẹn kó lọ máa bá ọ̀rẹ́ ọkọ ẹ̀ náà. well well ó yẹ ọlọ́run jẹ̀dá lọ ó yẹ ọlọ́run jẹ̀dá lọ actually àti bá wọn settle ẹ̀ nù àti settle amicably ẹni ìyàwó dẹ̀ ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ah! ọkùnrin ti gba ìyàwó yẹn padà. why not. Ah, ah! ẹgbẹ́ ẹ̀ gba ìyàwó ẹ̀ padà. òun láti gbà kí ló fẹ́ bọ́lọ̀ ń fà ó ṣàṣì láwọn ọmọ mi tó bí. ọkùnrin ńlá nìyẹn o ọkùnrin tó láyà gidi <laughs> àṣẹṣọkùnrin ló lè ṣe o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwa náà la bá wọn sọ̀rọ̀ àwọn gan fẹ́ kọ́kọ́ gbà ẹ̀gbọ́n yẹn strong o ọkùnrin gidi ni ó gba ìyàwó ẹ̀ tó ti bímọ fẹ́ lómi fún best friend ẹ̀ ó tún gbà padà. ẹ ìgbà tí arìbó ṣe ń lọ mo pè wọn mo jẹ́ kó yé wọn pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ní western world gba ìyàwó ẹ̀ padà sọ́dọ̀ ó bímọ míì fún ẹ̀gbọ́n mi náà. ah ọ̀dọ̀ tí yẹn bẹ́yìn ṣe máa ń ṣèkọ̀ yìí ó yàtọ̀ ah, <laughs> ó bá fi ibẹ̀ yẹn kó máa fi wébì. Ah, ẹnu ṣe mọ̀ pé nílùú òyìnbó bó bá ṣe wèèyàn lèèyàn ṣe lè ṣayé òun àtọkọ ẹ̀ wọ́n jọ ń gbé wọ́n dẹ̀ ti jà wọ́n ti túká o òun sì jọ wà nílé kan náà for over six years ọkọ máa wà sálẹ̀ ìyàwó máa wà lókè. àwọn méjèèjì àjọ máa bí. wọ́n jọ wà kankan. ìrìnà <laughs> ẹ ṣe gan ẹ ṣe ẹ ẹ thanks ẹ eh. ọ̀rẹ́ ẹ mú kínní ẹ mú kínní. gbogbo takosílẹ̀ yà ṣẹ̀bẹ̀rẹ̀ ni má parẹ́ má parẹ́ sí i. ẹ wo ẹ wo èmi ò fẹ́ jẹ́ ká ṣe bí tàwọn náà yẹn oúnjẹ ẹ jẹ a tún bá yín sọ̀rọ̀ ẹ ní dáhùn. ṣebí tẹ bá dé bá wa sọ̀rọ̀ tá a bá dáhùn ṣe bẹ́ẹ̀ gbé wa jùlẹ̀ àbọ̀rọ̀ wo ni mo fẹ́ máa bá apààyàn sọ. ìwádìí ẹ gbogbo àwọn ọ̀rọ̀ ìwà ìwà ìlójútì tí wọ́n bá yín sọ náà lẹ̀ ń wọ̀ bí ẹ̀wù. ẹ wá sọ di dáúdù ẹ bẹ̀rẹ̀ sí ní fi ṣakọ káàkiri ìgboro bí mo ṣe ń wo ọ̀rọ̀ ẹ̀ bóyá ni kì í ṣe àjogúnbá ìbá dáa kó padà lọ sílé bóyá àtúnṣe lè wà bẹ́ẹ̀. èmi ló rán sílé ẹbí ẹ̀kọ́ wọ́n ń torí ẹ̀ jà olóòmẹ̀ tó ń jà lẹ́kùnlé ẹ̀ ó ṣe gan wọn lọ ẹ jẹ́ ká gbé wọn lọ sí hospital tó bá wà nítòsí náà. wíbo ni nearest hospital tá a fẹ́ gbé wọn. ẹ̀dùn àbí àmọ́ ẹ jẹ́ ká help wọn. ẹ jẹ́ ká kọ́kọ́ help wọn ẹ jẹ́ ká gbé wọn ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbé wọn ẹ jẹ́ ká gbé wọn. dókítà bó lára Daniel. a dúpẹ́ lọ́dọ̀ lọ ara wọn ti ń balẹ̀ díẹ̀díẹ̀. ọlọ́run ṣeun. Doctor. Yes. Report test are you from Mr. Daniel? Okay, what's your money? Um, you can go. Thank you. Result test of yín ta ṣe lélẹ̀. Ah, Testicular torsion developed to ischemic necrosis of the testes and we never produced again. dádì hmm? rìsọ́ọ̀tì lágbára díẹ̀ o. kí ló wà níbẹ̀ jẹ́ ń gbọ́ àbí. nǹkan tí wọ́n kọ sínú rìsọ́ọ̀tì ni pé ọmọ yín ti ní testicular torsion tẹ́lẹ̀ now ó ti wá develop ischemic necrosis of the testis, which means he will never produce again. ẹ dókítà gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò yé èmi kí ni ṣé ló ṣẹlẹ̀ sí báyìí. nǹkan tí rìsọ́ọ̀tì sọ fún wa ni pé kò sí ọgbọ́n tó júpítà kan ò lè ṣe mi ò rí júpítà náà àfi àrà tó lọ́wọ́ bàbá fẹ́ dá. dádì ọmọ yín ò lè bímọ mọ́. Daniel ò lè bí ọmọ mọ́. accident tó ní nígbà tí ì ṣe pé ọ̀pá ẹ̀yìn ẹ̀ kan. dádì ẹ sọ̀rọ̀ nípa spinal cord spinal cord mi kọ́kọ́ ló mú èèyàn má lè bímọ mọ́ nǹkan tó ń pè ní testicular torsion yẹn burú gan-an ṣẹwàrígbà tó tún change sí the ischemic necrosis of the testis sí dádì ẹ má dààmú mọ́ Mr. Daniel. so nǹkan tí mo ṣe ṣe pé Daniel ló dín mú bóyá ní sà bóyá bóyá ẹ̀gbọ́n rí àtún. ó dé ojú ẹ̀ náà padà Daniel ò lè bí ọmọ mọ́ ní ṣílẹ̀tẹ̀ a sì ní ṣìṣe ẹ níjọ́ wo ní tẹ́ ẹ kúrò lọ́dọ̀ mi mo bi àwọn ọ̀rúnmọlẹ̀ léèrè pé kí ni ìṣẹ̀lẹ̀ tí gbogbo nǹkan tó fi ń rí báyìí wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní kí n lọ rè tẹ mọ́tọ́lá nú wọ́n ní àwọn ọ̀rọ̀ àṣírí kan tó lékè ń kà ó sì wà nínú mọ́tọ́lá tọkọ̀ tí ò jẹ́ kẹ́nikẹ́ni ó gbọ́. kò sí nǹkan àṣírí kankan lọ́wọ́ mi mọ́. àṣírí wà lọ́wọ́ rẹ̀ àwọn orúnmọlẹ̀ tèmi ń sìn wọ́n yẹ parọ́ ṣé ipò tọkọ rẹ wà yìí ṣọtẹ ọlọ́run má bá ń bá rí ẹ̀ bọ́ ọ bá kọ̀tọ́ jẹ́wọ́ tí ó bá fi dọjọ́ méjì òní òkú lẹ́lẹ́jà ń tà ọkọ yóò. mọ́tọ́lá má já mi sí kolombo dákun jọ má jẹun fojú sunkún ọmọ ní tó bá wà nínú ẹ torí pókù ń bẹ tó tí ì sọ fún wa mo bẹ̀ torí Ọlọ́run sọ. ṣàánú mi torí Ọlọ́run má jẹun fojú sunkún ọmọ. ìrókò má ṣépè fún. a tún fi Ọkùnrin. Ẹ̀gbọ́n yóò máa nílé lálẹ́ mọ́. Kí ló dé? Ló máa tán lákùn tó dé pé mítìn tó ń ṣe yẹn ó máa pẹ́ wọn. Báwo ni bọ́dá Daniel ṣe máa ṣe báyìí? Túndé mọ̀ pé mi ní pẹ́ padà. Ó ṣe jẹ́ pé every time tí n bá ti wálé náà kí n fẹ́ kí n ra Ó mà ti máa wà lára. mo dẹ̀ máa tètè padà sí yẹn torí ẹ̀ gan mo ṣe ní kí n sùn kí n stay over. ṣé ká sùn jù. mo ò dẹ̀ lọ sùn yàrá ẹ̀. kúnlẹ̀ ègún ló fi lọ́lẹ̀ yìí o. kúnlẹ̀ ó ṣe yí tán fún ẹ̀gbọ́n ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọba ayé ah, ah, jẹ́ lẹ́yìn ọmọ yìí o ọmọ yìí ọmọ bàbá ẹ ló ṣe léyìí fún tí ẹ gbọ́ ná ewu gan-an wá ní ti Daniel inú àwọn ọmọ yìí. èyí tí odò gba sínú ni. ayé o. tó kú ní ọmọ ọjọ́ mẹ́jọ. òun ní ti dání. Si bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́run má jà pòfo. àwọn tó kù wá ń bọ̀. ọkọ kúnlé ló làwọn yòókù. a ah! ah! máa kọ nǹkan lórí ìwọ ọmọbìnrin torí ọlọ́run kí ló rà ń gba ẹ̀. màámi. kí wàá ní kókó pé mo wá sáyé mi ò lọ́mọ. o ò lè lọ́mọ kankan láyé. pépé ní ìrókò wọn tún ṣépè fún ẹni wẹjú lẹrù ń bá àwárí inú ròde kódà bí ò bá ní jàǹbá ọkọ̀ kò lè lọ mọ́ torí pé òun gan ti ṣe mẹ́wàá ó ṣe àwọn nǹkan tó bàjẹ́ jìnnà bẹ́ẹ̀ ni ohun tó sì ṣe ẹni lè sọ rẹ̀ àtúnwẹ̀. nǹkan máa tún dé òwe ǹdẹ kábọ̀ ilé ìyàwó báyìí láti ìwọ ìsìnkú ọ̀run tó wà ní inú mọ́tọ́lá tó ń gbé bẹ́ẹ̀ ṣòro bí agbọ́n tó jẹ́ pé ìwọ ló ń ṣe gbogbo ohun tó wù ọ́ ọjọ́ pé lónìí fẹ́ kójú èmi àti ẹ kó jọ kojú ìrókò olúwere ní pé ọ tí bẹ́ṣù mú kàn kò ríta. ìsìnkú ọ̀run o ìsìnkú ọ̀run o bọ́ọ̀ bá ro kókó dé bọ́ọ̀ bá ro kọ́ bọ̀ ó yá ìsìnkú ọ̀run bọ́ọ̀tà ah! ẹ gbà mí o. mo bá dojú ẹ káàbọ̀ káàbọ̀ ìsìnkú ọ̀run ah, èmi mo pè ọ́. kí ló dé tó fi jẹ́ pé inú mọ́tọ́lá ló ti ń ṣòro bí agbọ́n tó ń dàwárí boríbo kí ló ṣẹlẹ̀. ìrókò. ọkùnrin ló ń ké sí. Daniel ṣe mi ó ṣe ẹlẹ́dàá mi. kí la ṣe. pásítọ̀ ọkùnrin mo wá sọ́dọ̀ mi ò expect ẹ̀ kí n lọ ṣe ẹ̀gbọ́n mi ṣe. olúwa ṣẹ́gun mo ti sọ fún ẹ pé yàn kì í kánjú lábẹ́ tó agbóná tó bá kánjú làwọn kan máa jọ ẹlẹ́ni ni ṣó ti gbọ́ and ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti ń bára wa bọ̀ ó kọjọ́ márùn-ún kí n ṣàjòjì sáré mo ti sọ fún ẹ máa kan jùlọ. Mm, lóòótọ́ náà ọdún márùn-ún ló sọ fún mi òun náà ló ń gbé láti mọ ẹsẹ̀ sùpẹ̀ òun àwọn kan ṣe ń pè ọ́ lọ́tún tó ń pè ẹ́ lọ́sì. ọlọ́run níjọ́ kó bá wọn fẹ́yàwó tán ní appreciate ṣùgbọ́n. ó dáa kó máa appreciate ìyàwó mi. ọmọ ìlọrin. ẹ káwọ mo bọ. ìgbà ọ̀sẹ̀ ló máa padà sí school sí. weekend máa padà sí school. ṣé mo fẹ́ kí n bá ọ́fù ẹ̀. máa gba school wà báyìí. Ah! ọkàn mi ṣe balẹ̀ ẹ̀sìn ni. ṣé torí mú mi rẹ̀ ti dé ìsìn ọ̀rọ̀ àfẹ́ máa lọ ṣé òun kó mo ti mí sí. ọ̀gbọ́n ní àwọn gbàlejò ẹ ọmọkùnrin tí mo pàdé ìwà àti ẹ lójú ọ̀nà sí báwo ló ṣe jẹ́ sí ẹ. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ẹ. bẹ́ẹ̀ ma. kíkẹ́ lọmọ ọ̀rẹ́ ọkùnrin màá ni. bẹ́ẹ̀ ma. ọ̀rẹ́ kí lajá ń bẹ́kùn ṣe kíkẹ́ dúró náà ṣé kò sáà ti sin kankan tó pàwọ́ àti ẹ̀ pọ̀. kò sí kankan. oṣù ọ̀ ó ṣì ń dà ẹ kíkẹ́ ọkọ mi mo mọ̀ pé ò kì í ṣọmọdé mọ́ ìwọ náà ti dàgbà o ti tójú bó o ti tẹ́ni ọkùnrin àmọ́ n tó jẹ́ kí n béèrè béèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tèmi yé mi o sórí hmm, nídìílé bàbá ẹ̀ tí mo ti bí ẹ tọmọbìnrin bá ti dàgbà débi tó dàgbà dé èyí tó ti ń tẹ́ni ọkùnrin ọkùnrin kọkùnrin tó bá wá ti sọ ẹ́ dobìnrin báyìí òun ló gbọ́dọ̀ fẹ́ o ẹni tó bá fẹ́ fẹ́ gangan ló gbọ́dọ̀ sọ ẹ́ dobìnrin o ṣé nǹkan tí mò ń sọ yẹ bí mo ṣe ń sọ ọkọ tó mọ̀ pé o fẹ́ fẹ́ òun ló gbúdọ̀ sọ ẹ́ dobìnrin o tó bá dẹ̀ ti sọ ẹ́ dobìnrin tán òun ló gbúdọ̀ fi ṣàdé orí ẹ o tírú nǹkan bẹ́yìn ò bá ṣẹlẹ̀ ewu ni o tó bá ti mọkùnrin ní ìṣáájú gbogbo irú nǹkan bẹ́yìn ewu ńlá ni o àti rọ́mọ bí fúnrú obìnrin bẹ́ẹ̀ máa ń léwu o èèwọ̀ ìdílé bàbá ẹ̀ ni ló jẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹ̀ báyìí inú mi dẹ̀ dùn pé o ní kò tí ì sí nǹkan kan wá jọ nítorí ọlọ́run ẹnikẹ́ni tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ jẹ́ kí n rí sójú báyìí kémi àti ẹjọ́ ní gbólóhùn ọ̀rọ̀ kan àbí méjì kájọ sọ kí n mọ̀ kí kókó mọ̀ kó mọ̀ pé nǹkan báyìí èèwọ̀ ìdílé yín ni tó bá mọ̀ pé yorùbá ní ẹ fẹ́ kó má bàa yé ẹ jẹ fún mi. mọ́mi èmi náà ti gbọ́ everything tẹ́ bá mi sọ máa try àti mọ̀ ṣègùn kan tó yẹ kẹ́ trust me náà ẹ ń fẹ́ kẹ́ mọ ohun tẹ́ bí. kúnlá ni ọkùnrin tó bá fẹ́ ṣàṣepọ̀ tí ò ń ṣọpọ̀ ẹ àti irú ọmọ bí obìnrin bẹ́ẹ̀ lágbára wá gẹ̀ẹ́tì handout yẹn àbí báwo. mo lọ sọ́dọ̀ mọ̀tí lánàá so wọ́n fún mi three k. ah three k èló ló fẹ́ káàṣì. ẹ lọ ṣẹ́gun báwo ni ṣọ́ wa fún. ọ ti dé ah that's nice jọ ṣàròrà bá mi sọ fún ọ yìí pé kán dúró dèmí jọ torí ọlọ́mọdé kan lọ ṣọgbọ́n ò ṣe díẹ̀ máa rẹ ẹsìn chat for me thirty minutes ṣọgbọ́n all right. àwọn ah, ọ̀gá bolódà àbúrò ọkọ mi ló pè mí so mi láti lọ bá wọn sí. ọmọ aláìka gan owó lọ́ọ́ lórí nǹkan máa jẹ things. títí ìrọ̀lẹ́ ṣá máa kọ́lẹ̀ so màá lè fún ẹ ní ilé tó bá wà lọ́wọ́ mi ṣá. alright kò sí problem. ok ṣé o tó bá ṣàtúnlọ́ṣọ́ ni kò bá ń fi nǹkan ránṣẹ́ sí. no worry tí n bá ti padà dé màá jí price tó wà nílé yẹn kò lè tá a mẹ́ta o. bí a ti kẹ́kẹ́ bá dé kájọ contribute ká dá wà kúlò. iná wa òkè bẹ́ẹ̀ mo ti kọ́ ọmọ mi sí pé kò sùn jẹ mọ́ wọn làwọn máa bá mi gbé wá. mi ga ti ní kọ́sà ní ìwòsàn tó bá ti sẹ́yìn lọ́mọ àgbẹ̀ iṣẹ́ ìtìlẹ́yìn ọkùnrin. mo ti bẹ́ẹ̀ lẹ́sìn. ṣùgbọ́n àtàkùn. gbogbo akọ tó tiẹ̀ máa ń ṣe irun ìbílẹ̀ ló máa ń dì àdẹ́dẹ́ inú skul àmọ́ ṣe bí ẹni pé ìwọ nìkan ló dáa jù wíìgì ló fi bò ó ga o. tí ò bá tiẹ̀ tó bẹ́ẹ̀rù ṣe kó tó ṣáájú fún ẹ tí gíga tó ń wò mí lókè ni àbí ti pé kémi àti ẹjọ́ dúró kí ló ṣe. àárọ̀ di ẹ̀jì. yanni táìmù ń lọ yá ṣe kọta máa ṣe kagira kúrò mí nà. máa pa ẹ ni. dán o lè jọ. kí n tó pa ẹ. gbogbo àwọn nǹkan tá a rí lára ẹ tá a rò pé ẹ̀jẹ̀ wẹ́wẹ́ ni ẹ ká kàn sáré bẹ́ẹ̀ tún ṣe kó tó di páwọn kan tán ní làákàyè kankan tó tọ́ ọ bọ̀ lójú tó ń pọ́n lè yẹn máa rọ́bìṣì ẹ̀ fún. Ah, ah. No! gbà mí lórí ọ̀rọ̀ kíkẹ́ lọmọ ọmọ mi náà ni mo tún bá wá sọ́dọ̀ yín. ìyá kíkẹ́ kí ló tún ṣe kíkẹ́. n tá à ń rún lẹ́nu tá àti ìrùn tán yìí náà ni lórí gbogbo ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni ẹ wo ojoojúmọ́ ní banú jẹ́ kò jẹ́ kò mú ẹkún ni ṣáá lójoojúmọ́ gbogbo ọ̀nà tèmi náà mọ̀ téèyàn lè fi tù ni mo fi ń tù kò gbọ́ bàbá ẹ gbà mí. wàá fọkàn rẹ balẹ̀ nígbà tó o ti délé ìyàwó pé báyìí gbogbo òṣùwò rẹ pátá yóò di pẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ ká ṣe fún wa. ẹ ṣeun ejere ṣe rí àwọn tí wọ́n dá ọmọ mi lóró tí wọ́n ṣe tí wọ́n dá gbogbo wàhálà sínú ayé rẹ̀ mo fẹ́ kẹ́ bá mi wáṣẹ́ fún wọn mo fẹ́ kẹ́ bẹ́mi náà dá wàhálà sínú ayé wọn bọ́mọ mi ṣe ń fojoojúmọ́ ayé banújẹ́ káwọn náà mọ banújẹ́ nu ilé wọn kí wọ́n mọ̀ rí dùnú àárọ̀ dalẹ́ mo fẹ́ kẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ dákun ìgbà mi. ó sì ti ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun. lórúmọlẹ ti gbọ́. ẹ ṣeun. ojú ológbò iyẹran irú ẹkùn ìyẹran ìwò òrìwò fún ọ olójú náà olódùbọ ìyẹran irúmọlẹ̀. ojú kọ tún gbàmọlẹ ojú sí sọbẹsùn fakúrọ rí akẹta òun lójúgun pẹlẹbẹ òun lọsẹ ojú pàṣẹ kẹrẹmọdẹ ènìyàn ti sùn sínú ilé ń bara rẹ̀ lẹ́rù kìnìún bẹ̀rù ti ń dún ramúramù láàfin o ti gbọ́ kí n o <laughs> irun ọ̀rọ̀ yìí gbọgbọ́n odù yìí gbèrò ìyá kíkẹ́ wọ́n ní kó fọkàn balẹ̀ ìtọ́ ń wá lọ sókótó ń bẹ lókun sòkòtò ó gbàgbé ni pé kíkẹ́ ọmọ rẹ̀ ọmọ aláṣẹ ni gbogbo tó bá ti wí báyìí àrò máa rọ̀ mọ́ ni gbogbo tó bá wá fẹ́ fún àwọn ẹni ibi yìí kó máa fẹ́nu ara rẹ̀ súre aburú yóò sì máa rí bẹ́ẹ̀ torí pé ìlú kan kì í kọ́ òun owó òòsà kan kì í kọ́ òun obì igi kan kì í kọ́ òun sàgérè ọ̀sẹ̀ kì í kọ́ òun àtàrí tákà ṣé báyìí ni mo ń ṣe láwùjọ òwò. ẹ̀ẹ́dùn náà bàbá ṣé n tẹ́ ń sọ fún mi ní ìsìn ni pé kíkẹ́ lọ́mọ gangan fúnra rẹ̀ ni kò fẹnu ara ẹ̀ sọ tó bá fẹ́ fáwọn ọmọ ọmọkùnrin yìí. torí pálásì ọmọ ni. yóò sì rí bẹ́ẹ̀. yóò rí bẹ́ẹ̀ apárí orógbó ajàfórógbó orí wọn ò tún jà fún wọn mọ́ apárí obì ajàfún obì báyìí orí wọn ò jà fún wọn mọ́ aburú ti ṣẹlẹ̀ lé wọn o akérèjayé àrìnhòhò wọjà o àṣà yóò ṣe torí pé bínú kíkẹ́ ṣe ń bàjẹ́ o inú wọn máa bàjẹ́ ilé wọn ni inú wọn máa bàjẹ́ ni apáni olóko ni ẹ̀jà olóko orí mo níjà fún wọn apáni lọ́bì ẹ̀jà bóbì orí mo níjà fún wọn gbogbo ìyá kíkẹ́ akéjà ayé ni a lè wò wọ́n jà wọ́n máa rìn òkú kájà yé wọn ó ṣe lọ sọ́ọ̀ ó kẹ́ balẹ̀. ọkọ mi kí ló dé kí ló tún fẹ́ kún torí ọlọ́run wọn má má kó bá mi má má fẹ́ kún ṣeré léṣe fún mi tá a bá kú ìrètí má wà àbí kí ló wá ń ṣe gbogbo eléyìí fún báyìí. Mami, ẹ jẹ́ kí n máa kẹ́. Ẹ jẹ́ kí n máa kẹ́ bá mi. Ẹ sọ fún mi. Báwo ni ìjọ mi ṣe máa kọjá lórí àpáta tó máa nípa? Ẹ má bẹ sọ fún mi àti lọ́mọ láyé mi báwo ló ṣe máa rí báyìí. mo dáràn rán mi kíkẹ́ kíkẹ́ bu ọkọ mi jọ nítorí Ọlọ́run já nígbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ah. jọ jọ jọ tẹ́mi bá ti wà ìrètí wà ìrètí ṣá ìrètí. Mm ṣé iná ti gbẹ gbogbo tẹ máa ń bà mí sọ ni wà mí ṣé ìwòwé gbogbo tẹ máa ń bà mí sọ ni ẹ wá yé mi báyìí ewu tí mo wà ní ọmọ tọ̀ṣọ̀ sọ mi dà ah! ọkọ mi mo rántí gbogbo ọ̀rọ̀ tí mo sọ ni mo rántí ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe báyìí. mọ́mí tẹ̀rí ní tí bò wà lé ọmọ tọ̀ṣọ̀ dà ń ṣe fún mi tó bá lẹ́gbẹ̀gbẹ̀rún ìyàwó gbogbo ohun tó ṣe fún mi náà máa ṣe fún gbogbo ọlọ́kọ̀ọ̀kan. àmín. mami ìwọ wo làgàrà máa wá sílẹ̀ ayé ìwọ wo máa bá kú mami. àmín. a kì í rọ̀mọ́ lẹ́yìn ẹjọ́. bẹ́ẹ̀ni. ẹni ò ní fọmọ sáyé lọ. àmín àmín èmi náà sàmì ẹ̀ fún. Ah! kí ni kíkẹ́ kí ló dé báyìí kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣe dé sílẹ̀ báyìí má dàn mí sádòwò torí ọlọ́run ni àbá mi sọ̀rọ̀ ọkọ mi jọ kó dá bó ṣe ń ṣe má ṣe lè fún mi o kíkẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ àmú gbé o ṣẹ mí o ṣẹ mí ọkọ mi ojú mi ló ti ojú mi bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ hmm? mo máa dá yín lóró. má dá mi lóró torí ọlọ́run má dá mi lóró má kíkẹ́ kí ló dé. Ah! ah mo gbé mo gbé ọ kíkẹ́ sọmọ pé mi ilẹ̀ nìkan jù ẹ lọ kíkẹ́ ah mo ah mo dáràn kíkẹ́ ẹ̀jẹ̀ ah kíkẹ́ ah mo gbé ọmọ etí báyé mi jẹ ọmọ etí báyé mi jọ ah kíkẹ́ kíkẹ́ kíkẹ́ kí ló ṣẹlẹ̀ ìfún mi sí ọ yé ah ọba má ṣe lẹ́yìn ọba má ṣe lẹ́yìn fún mi kíkẹ́ ah mo gbé mo gbé kíkẹ́ ọlọ́run ó ní ìbú ara fi mí dára tó wù mí o. ọlọ́run ara ṣayé mi ní rẹ̀ fi mí dára tó dàgbà mọ́ o. òbí ẹ̀ ò ní jèrè ọ̀ ní fọmọ sáyé ló ah, kù bí iṣu bó ṣe sọ mí sí kọlọ́bọ yìí o. ọlọ́run ara ṣayé mi ní rẹ̀ fi mí dára tó dàgbà mọ́ o ọ̀dà bọ́rọ̀ ti ṣe rí ohun tó ṣekù díẹ̀ káàtó ìsìnkú ọ̀run gbogbo ẹ̀yin tẹ́ ń gbénu afẹ́fẹ́ ṣọlá èmi ìrókò olúwèrè mo bá yín jẹ lórí ìwé mo bá yín mu mo sì fàṣẹ lépè pé búra bọ́rọ̀ ti ṣe wá rí ń fẹ́ kó o jẹ́ ìbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ jẹ́ ìbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kí ló fẹ́ ṣe tó fi ṣe dáríjì. Hm? kò sí ṣíṣe kò sáì ṣe. Daniel rán mi lọ sí ọ̀run àríwá òṣùwọ̀n tó fi wọ̀n fún mi wọ́n mọ̀ fi wọ̀n fún òun kò sí bí babaláwo ò ṣe lè bójú tó ibi pẹlẹbẹ ló máa fi lílẹ̀. Ah! Ah! ó ti lọ Daniel ìgbà mi Dani Dani ah! Daniel ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ó ti fàfàkùfà lérẹ̀ lórí báyìí ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun tí dàní ṣe náà kò burú jáì àmọ́ níṣe lòun ò mọ̀ wípé béèyàn kan bá ń dẹ kété Elédùmarè náà ní ń dí òun ọlọ́run ọba mi sì lọ́ba ara ọba tí ń tinú àrà dára ni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

gbogbo ayé ló ti mọ̀ pé Daniel kọ́ ni mo gbé àwọn ọmọ mi fún pàbúrò ẹ̀ ló lóyún. ojú tì mí. ẹ bá mi bọ́ ọmọbìnrin yìí kó jọ kó má bínú sí mi mo ti ṣe mo ti ṣe ẹlẹ́dàá ẹ̀ ọlọ́run o. ọlọ́run ọlọ́jọ́ èyí bàbá mi sọ̀nà ẹyin dáadáa ọlọ́run aṣọ̀nà ẹyin rèé. tèmi ti gbé. mọ́tò ọ̀la kò gbé foríjì ọkọ ẹ̀ kó sì dáríjì mi náà a sì ọ́ a sì ṣẹlẹ́dẹ́ ẹ̀ ó dé bá wa ni kì í bá ní ayẹrí wọn ní gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ ọlọ́run àrà àrà rẹ ni o fi mí dá àtìdílé mi o. ẹ jẹ́ àgbà fọlọ́run mo gbà fọlọ́run pé gbogbo tọ́lọ́run ṣe fún mi yìí kì í ṣe nǹkan tó tẹ́ mi lọ́rùn ara tó máa wú mi lórí tó máa wù mí ní kọ́lọ́hún kó fi mi dájú. peter yóò dáa. a ṣe èyí wù lọ́lọ́run ọ̀rọ̀ yọ lọ́run ọgbọ́n. ọlọ́run ara ọlọ́run ara just take it easy àwa méjèèjì lájọ wà nù sábàbí aburú yìí àdúrà mi ni pé ìkọ̀ọ̀kan wa tún ní sínú sábàbí aburú mọ́ láyé àmín àmín àmín kéèké yìí sí. àgbọ̀mọ̀ ẹ yóò máa bá tiẹ̀ lọ. ìyá daniel mọ̀mọ́ dá sí i bẹ́ẹ̀ ni mọ́tọ́lá aṣèyíwù lọ́lọ́run ọba ó mọ̀ ju gbogbo wa lọ ẹ̀fíọ́lẹ̀ ẹ̀fíọ́lẹ̀ wọn ò bu alóòótọ́ wọn gbọ́ bá pẹ́ wọn ò jáwọ́ ńbẹ̀ tó hmm, mọ̀. a ní ẹjọ́ ò ṣe tiẹ̀ wájú ẹjọ́ ò lọ ẹjọ́ ò bá tiẹ̀ lọ tí èyí bá tiẹ̀ lọ. iṣẹ́ nìyẹn máa jẹ́ ń ṣe ọlọ́run kì í. jọjọ. ẹlẹ́sàn gbangba ni. ẹlẹ́sàn nìyàn òní oh. fi ni dára láì sí ìdí kan. O, kì í ṣe nìyàn má jẹ́ ṣe ọ́. bá sídìí kan ẹ̀ṣẹ̀ oníṣẹ́ lẹ́yìn ò bá fọwọ́ ara rẹ̀ fabi kò ní rí bí ara ẹ̀ ṣe rere. ẹ yá ṣe dáadáa. ọlọ́run ara ẹ ṣeun rẹ o. ẹlẹ́sàn ni ẹ má hùwà ibi ni dára láàyè sí. torí ẹ̀san ń bọ̀ kì í ṣe nìyẹn. ọlọ́run yìí má jẹ́ ìṣẹ́ o. ẹ̀san ọmọ bá sí yàrá tí ó dá. ọlọ́run ara mú ara ẹlẹ́sàn ni àfi kọ́gbọ́n ní sinmi dára láàyè. ẹ̀yin ọ̀dọ́ ọmọkùnrin ìgbà ọgbọ́n dẹ̀ o bàbá má fi mí dára tí ó dá. iṣẹ́ ni. ó kí iṣẹ́ ni. má jẹ́ ń ṣe ọ́. má jẹ́ ń ṣe ọ́. kó má bàa. ọlọ́run kì í ṣe nìyàn. bẹ́ẹ̀ni má jẹ́ ń ṣe o. ọlọ́run kì í ṣe nìyàn. kó má bá a fi mi dára tí yóò dá. ẹlẹ́sàn-án asán san tán ó jẹ́ ilé ní asán dọ́jọ́ alẹ́ bó dẹ̀ jẹ́ ibi ni. asán abanilẹ́rù abanilẹ́rù jọjọ. ọ̀ọ́. ṣe nìyàn kì í ṣe nìyàn rárá ọmọ bá fi mí dára tí ó dá. tí o bá sì di kan. ọlọ́run má jẹ́ ìṣẹ́ o ẹ̀san lọ́mọ tó bí dára tí ó dá ọlọ́run ara ara ẹlẹ́san ni ẹ̀fi kọ́gbọ́n ní fini dára láàyè ẹ̀yin ọ̀dọ́ ọmọkùnrin o kì í ṣe nìyàn ìgbà ọgbọ́n délẹ̀ rẹ o bàbá má fi mi dára tí ó dá. ń ṣe ọ́ o. má jẹ́ ń ṣe ọ́. kó má bàa fi mi dára tí ó dá. ọlọ́run ara. ọlọ́run ara. ẹlẹ́sàn ni kò ní fi mi dára láì sí ìdí kan. ó kì ṣe nìyẹn. má jẹ́ ń ṣe ọ́. ní kẹ́bẹ̀. o kì í ṣe nìyàn. bẹ́ẹ̀ ni má jẹ́ ń ṣe ọlọ́run kì í ṣe nìyàn. ṣe ni ààrẹ ooo àmọ́ bá fi mí dára tí ó dá. tí o bá sì di kan. bẹ́ẹ̀ ṣé ní ọ̀rọ̀ eré ó ní ìtumọ̀ kan tó rí wájú ẹ̀ ta ló bí Tolú àti àwọn àbúrò ẹ̀ fún. ẹ bí Tolú fún kò sẹ́ni tí mo bí Tolú fún tó jù bọ̀ lọ. èmi ni wọ́n bí wọ́n fún hospital náà ti jẹ́ kí n mọ̀ pé èmi kọ́ ni mo bí Tolú. ta ni bí Tolú àti àwọn àbúrò ẹ̀ fún já mi lóò lẹ́rọ̀ kó tó le jù báyìí lọ. ìwọ ni mo bí Tolú fún àni mo fẹ́ bí Tolú fún báyìí. Ah, ah. mi ò fẹ́ ṣe lọ́rọ̀ ẹ̀ o àwọn olóko kò máa jẹ fún mi. ìyá alájà ẹ bàbá bàbá ẹ gbogbo àwọn ẹbí yìí wo ni wọn kò kọ ìbànújẹ́ fún mi wọn jọ ọmọdé àgbẹ̀ wọn kò tó wọn ṣe orí mi ti dà wọn. ọmọ mi nílé yàrá tí máa ń gbàdíwò ṣé mo mọ àwọn mo mọ tí wọn jọ ń sọ láàrin ara wọn tó bá jẹ́ pé inú fíìmù ni wọ́n ti ń sọ̀rọ̀ pátápátá bẹ́ẹ̀ nǹkan ṣé mi fẹ́ mọ̀ ni. o ti rí sinú fíìmù tíjà o bóyá ló dá lọ síbẹ̀ ló dá la làwọn o. láì lànà kí n lọ làwọn irọ́ ọlọ́dà tó jẹ́ pé sáfẹ́ kí n tẹ́ gbogbo ọ̀nà tó máa ń bá mi gbèrò ní bí n ṣe tẹ́ tí n fi kú ònú lé ọlọ́run sì ní gbà fún ọ ọlọ́run ní gbà fún ọ̀gá tó jẹ́ pé bí wọ́n ṣe dé lọ́sàn-án lèmi ti ń pè wọ́n tí mo ń kí wọ́n gbogbo ọ̀rọ̀ tí mo sọ mò ń sọ dálẹ́ ni àfi bí rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè ọ̀gá ọ̀dà mi lòun wọ́n bínú wọlé lọ ni kí wọ́n á bọ́nu lé kí n wá wọnú lé lọ kí ni mo fẹ́ lọ làjà kó wá dàárọ̀ là kí wọ́n máa wá aago àbí wọ́n máa wá nǹkan kan kí wọ́n lé mi ni mo jí àbí. Ah, Sanyẹ̀rì wé ní ẹ̀jẹ̀ àìnú sáà o dáhùn bá ti lu àwọn pa dáhùn bá ti kú ìṣẹ́ parí o. Hmm, ó tiẹ̀ dá bẹ́ẹ̀ sọ ti rí ibi tá a bá dé òun. tí má fẹ́ láàánú yẹn wọ lọ èmi ò dùn báyìí ọlọ́run fún mi lọ́kọ̀ rẹ̀ tó ti yọ. ìgbà tí mo fẹ́ fẹ́ ìṣòro kan. àwọn òbí ẹ̀ dẹ̀ ẹ̀ mo dẹ̀ sọ fún wọn nítorí wípé wọ́n sọ fún mi wípé àti òkú àti ayé èmi ni mo ní mo ti lo ayé tán ti tẹ́ mi lọ́rùn òkú ẹ ò mo fẹ́ rí sí má dẹ̀ gbé dí ọ̀dọ̀ wọn nítorí pé mi ò lè sí òkú aṣẹ́wó sílé mi ò lè sí òkú onínàbì sílé mi ò lè sí òkú onírànù kò dúró lé mi wájú ìgbà tí mo ti múra bẹ̀ láti ba yí ẹ̀ jẹ́ sùúrù ni mo fẹ́ fi pa ẹ́ o sùúrù àmọ́ tó bá wá sáré máa ṣá ẹ ọ̀nà ìrànwọ́ tí àwọn ẹbí ẹ ò ní dẹ́ ẹ̀mọ̀ tí bá gbé ẹ débẹ̀ ọlọ́run kí o ṣe ìwọ èmi wà nínú ilé ìwọ lọ́wọ́ mo fẹ́ lò mí bọ́ọ̀lù sábà bọ́ọ̀lù lọ èmi ni bí mo fẹ́ lò mí máa bẹ̀ máa bẹ̀ àyíṣọ́ ẹ níwọ̀ máa bẹ̀ ọ́. Daniel náà ló sì lówó gbogbo wà tó lówó. ọ̀rọ̀ Daniel ti kọjá bẹ́ẹ̀ ọ̀dọ̀ òtijọ́ ti wù rẹ̀. bẹ́ẹ̀ sọ ta ló ṣe bí wèrè. ó gọ̀ ó gọ̀ wà wá wá bẹ̀ òtún sọ pé Daniel ló ṣe bí wèrè bí Daniel ò bá rí nǹkan kan bá já Daniel ò bá rí kò ní déédéé gbò. ìyá Daniel ẹ wo mọ́mì nevertheless kò yẹ kí bọ̀dá mi máa wù wá bẹ́ẹ̀ náà ìgbà wo ni wọ́n déédéé bẹ̀rẹ̀ irú attitude báyìí kéèyàn máa fi àdá léyàwó ẹ̀ kiri inú ilé. is uncalled for èèyàn lè ṣe gbogbo yẹn ní western world. ìyẹn ibi tó gbé dárúkọ yẹn lọ́hùn yẹn nìyẹn tẹ́lẹ̀ bá wá rí báyìí à ń láti bèrè tó fà á ni. ìyá Daniel ní sùn. ó ní ara tó ní. ó wà lọ́sítítù ṣé bí nǹkan tó yẹ ká ṣì máa rán nìyẹn. àwọn àbúrò ẹ̀ ń kọ́. ó wà ní sà. Kúnlé bá ń tẹ nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ jáde tó bá ti gbé kó gbélé ńlọ kí n bá sọ. eléyìí ò engage o ẹ jẹ́ kí n try láyàn kejì. ó wà switched off. dadi ó ti pa fóònù ẹ ó mọ̀ kọ́dọ̀ yìí ni mò ń bọ̀ mo wá rò ọ̀rọ̀ tó bá ti kọjá òye ẹni ó ti dọ̀rọ̀ tó ń bani lẹ́rù àwa náà ó dé kù ọgbọ́n. ó dà pé the right thing máa ṣe fún ọ̀daràn àdéhùn. ṣé wọn ò ṣe é léṣe ṣá. ẹ wo gbogbo ara mi ẹ wo gbogbo ara mi. pẹ̀lẹ́. kí ni wo wo parẹ́ à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣọgbọ́ à ń bọ̀. ìyá daniel àbí kádà dúró pé kájọ rìn pọ̀. dúró síbò ẹ jẹ́ lọ tiẹ̀. ọ̀dà kọ́ máa lọ mo lọ abayín lẹkọọ. ane, èmi mo pè é bó ṣe ń ṣe inú iléeṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yóò bára wọn mu kàn jọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣe nísìn ó kàn dọ́ọ̀ tó dẹ̀ rà fẹ́ẹ́ ti iléeṣẹ́ yìí ta ló ṣe ẹ gangan ṣé mi ni mo ṣe ẹ ni àbẹ́nìkan ṣe ẹ nílé iṣẹ́ tó sọ. ọ̀gá ẹ̀ ò ṣẹ̀mí anybody ò dẹ̀ ṣẹ̀mí lọ́fíìsì o ṣẹ́rí nǹkan tó ń ṣe mí inú mi ló wà ó kọjá nǹkan tí mo lè máa fẹnu sọ sá. <coughs> Um, Daniel wọ́n ti kinní kan wọ́n ní ọ̀rọ̀ kí n tóbi káfọ̀ bẹ̀bù ẹnu náà la fi máa sọ nǹkan tó wà nínú ẹ̀ sọ síta ká gbọ́. ọ̀gá mo ṣẹ̀gbà pé tí èèyàn bá yọ̀ǹda odindi ilé fún kọ́lékọ́lé ìyẹn ò ní kó má jalè díẹ̀ kù kódà kéèyàn yọ̀ǹda ilé tó ju ibi tá a wà yìí lọ fún obìnrin tó bá jẹ́ obìnrin alágbèrè ni ìyẹn ò ní kó má tara ẹ̀ fọkùnrin. ọ̀gá ń jẹ́jẹ́ gbà ẹ́ pé èmi kọ́ ni mo bí Tolú lọ́pẹ́. dáná dáná ìwọ kọ́ ló bí Tolú ní yago yìí mo believe kìíní kan bóyá ìyàwó ẹ̀ ṣe ẹlẹ́ṣẹ̀ kan ó wá ń wá ọ̀nà tó fẹ́ fi bá wí sórí máa wo nǹkan kan ẹnu àwọn obìnrin máa ń lose nígbà míì tí wọ́n á kàn wo ṣoṣo tí wọ́n á pe ọmọ lọ́mọ àlè fúnra wọn ìyẹn wà ní pé kó lo opportunity yẹn láti wá sọ pé ìwọ kọ́ ló bí ọmọ yẹn sórí obìnrin lè ṣe but báwí lọ́nà mi ìwọ kọ́ ló bí Tolú ń sìn pẹ̀lú ọjọ́ orí ọmọ yẹn. ọ̀gá ẹ rántí accident tún ṣẹlẹ̀ sí Tolú lọ́pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Eh, accident yẹn àbí. ẹ̀jẹ̀ dànù lára ọmọ yẹn gan ó dànù tó pọ̀ gidi gbogbo àwọn ẹ̀jẹ̀ tí wọ́n dẹ̀ ń rà sí lára kò sí ìtì ó bá a lára mu ẹjọ́ ṣé ìwọ wà nínú pé kí wọ́n fa ẹ̀jẹ̀ lára mi kí wọ́n fà á sí ara ọmọ mi ṣé ìwọ wà ń bẹ̀. bó ṣe ẹ̀kọ́ rí náà nìyẹn. ǹjẹ́ mọ̀ kí wọ́n fa ẹ̀jẹ̀ lára mi kò bá ara ọmọ mi mu ṣá kò bá Tolú lọ pẹ́ mu ibẹ̀ làṣírí ti tú pé mi kọ́ ni mo bí Tolú lọ pẹ́pẹ́ lómi ni wọ́n bí fún. <clears throat> Um, wọ́n ní ojúlàgbà máa ń yá àgbò kì í yá ẹnu màá bẹ́ẹ̀ níṣẹ́ kan láti lè ràn ẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ni but iṣẹ́ tí n fẹ́ bẹ́ẹ̀ ṣé wàá lè ṣe fún mi. ọ̀gá ni. ok káfi lè wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ wà á bá mi kó àwọn àbúrò Tolúlọpẹ́ bá mi kó wọn lọ sí the same hospital yìí kí wọ́n ṣe the same test yẹn fún wọn tó ń bá wá ṣe jẹ́ kí èmi rí report rẹ̀ àwa wo nǹkan tá a lè ṣe sí ìgbà yẹn la máa mọ tá à ń lọ gbogbo lórí ọ̀rọ̀ yìí. ẹni kí n lọ ṣe test àwọn ọmọ 不。 fẹ́ o. n ò rẹran àmàlà lásán mo jẹ. kudi ọjọ́ ilé kan lọ́ra àmàlà méjì kan lọ́ra ló ta fún wọn. àmàlà mẹ́fà mo kó fún wọn. ẹ àmàlà mẹ́fà mo jẹ n ò rẹran sísẹ. ẹ nǹkan tó wọ́n jẹ́ màlàmà fẹ́ owó wa ń kọ́. ẹ ń sanwó lórí àmàlà lásán sẹ́yìn ò rí tẹ́ ẹ kọ sí yìí ni ẹ ilé olóúnjẹ aláyọ̀ pẹ̀lú ìdùnnú ẹ̀bà àmàlà sẹ̀móvita iyán fùfú ráìsì ẹran àgbẹ̀ ṣáàkì bọ̀kọ̀tọ̀ abọ́dí ògúnfe gbogbo ẹ̀ lóríṣiríṣi báwọn ẹni ọ̀fẹ́ ló ń jẹ ẹran lówó tẹ́ẹ̀kọ́ bẹ̀ nù náà ló jẹ́mi náà jẹ àmàlà lásán tí n ò fi rẹran sí i mo ti rí i pé lé ojú lóúnjẹ aláàánú ni ibí yìí ni. màmá bí làkàyè yóò bá tẹ̀ wá àti sẹ́wọ̀n gbogbo ilé olóúnjẹ bá ti mọ́ ń kọ́ ni. òṣòwò owó tí òsì dùn gàrí ò rí gbà mo fẹ́ yọjú náà jí láàárọ̀ kí wọ́n bá àwọn ilé ìpàdé ọmọ ẹ̀gbọ́n òfin orí ibùsẹ̀ wọ́. ẹ̀ẹ́dọ́gbẹ̀bà Kudi Kudi fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀ jọ máa lọ. Àmọ́ màmá níjọ́ mi ẹ má ṣe rú ẹ̀ mọ́ tí ẹ bá lọ sílé olóúnjẹ ẹlòmíì tẹ́ bá lọ jẹun tẹ́ ẹ bá sanwó wọ́n á wulẹ̀ nà yín ni kò lè sí tẹ́ máa ṣe. Àmọ́ ní ọ̀dọ̀ tèmi alájà Táwàkálítù Adébọ̀wálé <laughs> èmi máa ń kóyọ̀ mọ́ra mi nǹkan ra mọ́yàn o ṣó ti yé yín ẹ má ṣe rú ẹ̀ mọ́ ńjọ́ mi o ó dẹ̀ máa lọ. òṣè ìwọ ṣọmọlúàbí ṣùgbọ́n ìwọ ń tiẹ̀ sẹ́mi lọ fẹ́ máa bú ọrùn ẹbí ọrùn ògúnfe ah, ah, abẹ́ tí ẹ̀ wá gbẹ́rú ele gbogbo èèyàn bàbú yàn sẹ́rú ele yọ tọ́ sí láti bú mi. kí n tó máa lọ máa lọ ṣiṣẹ́ ẹ̀ máa lọ ṣiṣẹ́ ẹ̀. bóyá nìyá rẹ̀ ṣiṣẹ́ kan owó bìí. ẹ ṣe màmá ilé ẹyin náà máa ah, lọ. ẹ sọ̀rọ̀ pé wọn sọ̀rọ̀ sí ọ èèyàn gidi ni wọ́ ṣùgbọ́n máa lára gbígbẹ yìí ṣé yóò wá máa bú mi ni sẹ́mi rẹ̀ jẹ́ bí ẹgbẹ́ ni níta ẹ̀kọ́ bí ẹ̀yin náà yí padà kọ́. ẹ ṣe ẹ ṣe o ọlọ́run á dúró tẹ̀ yín náà gbọ́ o kí ìyàwó àtọdún méjìlá sẹ́yìn tọwọ́ àdàsìkò yìí tọ́ ní ìwọ́kọ́ lọ ní tolú à ń gbọ́ dadi tí ajá mi ò bá rí kò níye máa gbó òun ló jókòó tì yín yìí ìbéèrè tí mo ní kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ní kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe jókòó yìí wípé ta ló bí tolú fún olójókòó tì yín. ìyàwó mi wò ní tó gun ẹni bá dá ní lójú èèyàn máa fi ń gbárí ni mo fẹ́ kó sọ bọ́rọ̀ yẹn bá ṣe jẹ́. dadi mọ mi kò sẹ́ni kankan tí mo bá àwọn ọmọ mi fún tó ju dáná ẹ̀ náà lọ. n ti yín náà nù látẹ̀gbọ́n. ìyàwó ṣé dẹ́dẹ̀ ṣé dẹ́dẹ̀ ṣé o mọ̀ mi ìrókò olúwere wo bí bí ikú bá ń sọ̀rọ̀ àrùn ọmọ gbin ni àwọn ta ni ta ni jẹun tajà ń jùrù ìtòrí ọ̀rọ̀ yìí mo ṣe wá bí ká lè rojútu ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ mò ń fẹ́ bó o bá wá kọ̀ tó fẹ́ jẹ́wọ́ wọn pè kọ́ bá gbé òṣìṣẹ́ ẹlẹ́mọ̀ náà kọ́ bá gbé wa kó o fi búra bájẹ̀rì ọ̀rọ̀ yìí bó bá fi lè ṣe mọ́ ọ lórí wọn yóò mú òṣìṣẹ́ ẹlẹ́mọ̀ náà á ah, jalajala ń taṣọ gẹ̀dẹ̀ wàhálà dé. jẹ́wọ́ jẹ́wọ́ o kò ní dáa kí wàá fojú sunkún ẹ̀ lákòókò yìí o bó bá ṣe rí gan ni kò ṣe sọ ṣùgbọ́n jẹ́wọ́ lóòótọ́ ni. láti jáde ó wọlé ó ti mutí yó kí ló tó fi mutí yó tó báyìí ó tán o bó ṣe bẹ̀rẹ̀ sí lù mí nìyẹn. Daniel ló lù ẹ́ báyìí. tí n bá sá jáde ni bóyá ó ti máa pa mí sínú ilé. kí la máa ṣe báyìí kí after twelve la wà yìí ìyàwó mi rẹ̀ sílẹ̀ pé ká máa lọ sọ́dọ̀ yín báyìí. <laughs> very early in the morning màá lọ lè. nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá aró ọwọ́ á ṣàlàyé fún mi ṣùgbọ́n má sọkún ọlọ́run ní pété lẹ́kùn àwọn ọlọ́sùn ọ̀sùn. ọlọ́run oníbẹ̀rẹ̀ ara fi mí lára sí. tó tún fẹ́ kú báyìí léṣe ni fẹ́ kó ti sun òsùn ń sunkún. ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni oríyìn ni fúnyàwó tá a fẹ́ níṣu lọ́ka tó sì ṣòwò ọmọ bíbí báwo lèmi ṣe fẹ́ dọ̀gbọ́mọ láyé ọkọ tá a fẹ́ tó sọ tí bú mu domi tó mu lójoojúmọ́ ṣó ló fẹ́ súnmọ́ mi àbí báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ bóyá gan la mọ̀ bóyá gan ọmọkùnrin ò ní dọ̀mọ́. ọ̀rọ̀ ńlá ló sọ àmọ́ mo fẹ́ kó yẹ pé ẹ̀dá èèyàn ni wàá wà kì í ṣe ọlọ́run àìṣe ọlọ́run and máa mú dá lójú wípé láìpẹ́ láì jìnnà gbogbo ọtí tí Daniel sọ daṣọ tó sọ di ẹ̀wù yẹn tó mú kiri yẹn ó máa wá sókun láìpẹ́ tó ti gbọ́ wá sókun ojú tí mo fi ń wọ̀rọ̀ ẹ kọ́ lẹ fi ń wò lálẹ́ sáàárọ̀ ọ̀la bóyá ni ọ̀tá mi ò ní kú. Bobi Bobi mo fi ọlọ́run bọ ẹ ṣe yẹn ìyá àdúrógbò ikú o ti gbọ́. ká má bàa rí ẹ jọ nǹkan tó yẹ kídìmí àti Daniel ṣe lálẹ́ tá a ṣe ẹ jọ ẹ bá mi bá ṣe é torí bàbá Daniel ó fẹ́mi àti Daniel lóògùn kan pé ká súnmọ́ra wa lálẹ́ yìí tí ò bá dábà dẹ̀ súnmọ́ra wa mi ní dọlọ́mọ láyé ẹ má jẹ́ ká wọn. ẹ̀mí ẹ̀ lè ṣe ọ̀rọ̀ rẹ̀ ààrẹ ah, lè ṣe ẹ̀mí lè ṣe ẹ̀mí lè ṣe ah, ah, fẹ́ mi mẹ́nu mo fẹ́ tèmi fẹ́ ẹ dálàyé fún mi gbọ́ látẹnu mi ẹ ṣàánú mi ẹjọ́ ẹjọ́. ọ̀pọ̀ nínú ẹni àrùn wọ́n ń gé ni ní ká jẹ́ ayé òṣòdodo mọ́ ọ ìkìlọ̀ rẹ̀ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dúra tọ́ra ayé ọ̀dàlẹ̀ làwọn ayé ọ̀pọ̀ nínú ẹni ẹni ìṣẹ́mu gbà dé ni mo gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn but kì í ṣe fault lady yẹn ẹ̀gbọ́n mi ló lẹ̀bi o báwo lèèyàn ṣe máa fẹ́yàwó tó marry tó ní súnmọ́ yàwó ẹ̀. ó dáa ó dáa ó dáa nǹkan tó bá ti gbé sílẹ̀ bá òun ewúrẹ́ máa ń gbé. exactly ewúrẹ́ ti gbélé yẹn. àti níyàwó wa mú mọ́ra wa tọ́jú ẹ̀ ní wọ́n ẹlẹ́gẹ́ lóbìnrin báwo ló kàn ṣe máa filẹ̀ but at the same time ìyẹn náà sọ wípé kíyàwó yẹn kó lọ máa bá ọ̀rẹ́ ọkọ yẹn náà. Ah, ó yẹ ọlọ́run lọ yóò ló ń jẹ dáadáa actually àti bá wọn settle ẹ̀ nù àti settle amicably ẹni ìyàwó dẹ̀ ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ah! ọkùnrin ti gba ìyàwó yẹn padà. Ah, why not. Ah, ẹgbẹ́ ẹ̀ gba ìyàwó ẹ̀ padà. òun láti gbà kí ló fẹ́ bọ́lọ̀ ń fà ó ṣàṣì láwọn ọmọ mi tó bí. ọkùnrin ńlá nìyẹn o ọkùnrin tó láyà gidi <laughs> àṣẹṣọ ọkùnrin ló lè ṣe o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwa náà la bá wọn sọ̀rọ̀ àwọn gan fẹ́ kọ́kọ́ gbà. ẹ̀gbọ́n yẹn strong o ọkùnrin gidi ni ó gba ìyàwó ẹ̀ tó ti bímọ fẹ́lò mi fún best friend ẹ̀ ó tún gbà padà. ẹ ìgbà tí arí bó ṣe ń lọ mo pè wọn mo jẹ́ kó yé wọn pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ní western world gba ìyàwó ẹ̀ padà sọ́dọ̀ ó bímọ míì fún ẹ̀gbọ́n mi náà. ah ọ̀dọ̀ tí yẹn bẹ́yìn ṣe máa ń ṣèkọ yìí ó yàtọ̀ ah, ó bá fi ibẹ̀ yẹn kó máa fi wébí. Ah, ẹnu ṣe mọ̀ pé nílùú òyìnbó bó bá ṣe wèèyàn lèèyàn ṣe lè ṣayé eh. mo ti ríyàn tó jẹ́ pé ní London òun àtọkọ ẹ̀ wọ́n jọ ń gbé wọ́n dẹ̀ ti jà wọ́n ti túká o wọ́n sì jọ wà nílé kan náà for over six years ọkọ máa wà sálẹ̀ ìyàwó máa wà lókè. àwọn méjèèjì àjọ máa bí. wọ́n jọ wà kankan. ìyá ẹ ṣe gan ẹ ṣe ẹ ẹ thanks ẹ ọ̀rẹ́ ẹ mú kínní ẹ mú kínní. òkúta kó sílẹ̀ yà ṣẹ̀bẹ̀rẹ̀ ni má parẹ́ má parẹ́ sí i. ẹ wo ẹ wo ẹ wo èmi ò fẹ́ jẹ́ ká ṣe bí tàwọn náà yẹn oúnjẹ ẹ jẹ a tún bá yín sọ̀rọ̀ ẹ ní dáhùn. ṣebí tẹ bá dé bá wa sọ̀rọ̀ tá a bá dáhùn ṣe bẹ́ẹ̀ gbé wa jùlẹ̀ àbọ̀rọ̀ wo ni mo fẹ́ máa bá apààyàn sọ. ìwádìí ẹ. gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀sìn ìwà àánú ìwà tí wọ́n bá yín sọ náà lẹ̀ ń wọ̀ bí ẹ̀wù. ẹ wá sọ di dáúdù ẹ bẹ̀rẹ̀ sí ní fi ṣakọ káàkiri ìgboro bí mo ṣe ń wo ọ̀rọ̀ ẹ̀ bóyá ni kì í ṣe àjogúnbá ìbá dáa kó padà lọ sílé bóyá àtúnṣe lè wà bẹ́ẹ̀. èmi ló rán sílé ẹbí ẹkọ wọn ń torí ẹ jà olóòmẹ tó ń jà lẹ́kùnlé ẹ ó ṣe gan-an. wọn lọ ẹ jẹ́ ká gbé wọn lọ sí hospital tó bá wà nítòsí náà. wíbo ni nearest hospital tá a fẹ́ gbé wọn lọ. ẹ jẹ́ ká help wọn. ẹ jẹ́ ká kọ́kọ́ help wọn ẹ jẹ́ ká gbé wọn ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbé wọn ẹ jẹ́ ká gbé wọn. dókítà bó o lára Daniel. àdúpẹ́ lọ́dọ̀ lọ ara wọn ti ń balẹ̀ díẹ̀díẹ̀. ọlọ́run ṣeun. Doctor. Yes. Report test you from Mr. Daniel. Okay, put your money. Um, you can go. Thank you. Result test ọmọ yín ta ṣe lélẹ̀. Ah. Testicular torsion developed to ischemic necrosis of the testes and we never produced again. dádì hmm? rìsọ́ọ̀tì lágbára díẹ̀ o. kí ló wà níbẹ̀ jẹ́ ń gbọ́ àbí. nǹkan tí wọ́n kọ sínú rìsọ́ọ̀tì ni pé ọmọ yín ti ní testicular torsion tẹ́lẹ̀ now ó ti wá develop ischemic necrosis of the testes which means he will never produce again. ẹ eh, dókítà gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò yé èmi kí ni ṣé ló ṣẹlẹ̀ sí báyìí. nǹkan tí rìsọ́ọ̀tì sọ fún wa ni pé kò sí ọgbọ́n tó júpítà kan ò lè ṣe mi ò rí júpítà náà àfi àrà tó lọ́wọ́ bàbá fẹ́ dá. dádì ọmọ yín ò lè bímọ mọ́. Daniel ò lè bí ọmọ mọ́. accident tó ní nígbà tí ì ṣe pé ọ̀pá ẹ̀yìn ẹ̀ kan. dádì ẹ sọ̀rọ̀ nípa spinal cord spinal cord ní kọ́kọ́ ló ń mú èèyàn má lè bímọ mọ́ nǹkan tó ń pè ní testicular torsion yẹn burú gan-an ṣe wá nígbà tó tún change sí the ischemic necrosis of the thirties sí dádì ẹ má dààmú mọ́ mr daniel. so nǹkan tí mo ṣe ṣe pé daniel dìde mú bóyá ní sà bóyá bóyá ìgbọ́n rí àtún. ó dé ojú ẹ̀ náà daniel ò lè bí ọmọ mọ́ ní ṣílẹ̀ tẹ̀ a sì ní ṣìṣe ẹ níjọ́ wo ní tẹ́ ẹ kúrò lọ́dọ̀ mi mo bi àwọn ọ̀rọ̀mọlẹ̀ léèrè pé kí ni ìṣẹ̀lẹ̀ tí gbogbo nǹkan tó fi ń rí báyìí wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní kí n lọ rè tẹ mọ́tọ́lánú wọ́n ní àwọn ọ̀rọ̀ àṣírí kan tó lékè ń kà ó sì wà nínú mọ́tọ́lá tọkọ̀ tí ò jẹ́ kẹ́nikẹ́ni ó gbọ́. kò sí nǹkan àṣírí kankan lọ́wọ́ mi mọ́. àṣírí wà lọ́wọ́ rẹ̀ àwọn orúnmọlẹ̀ tèmi ń sìn wọ́n yẹ parọ́ ṣé ipò tọkọ rẹ wà yìí ṣọtẹ ọlọ́run má bá ń bá rí ẹ̀ bọ́ ọ bá kọ̀tọ́ jẹ́wọ́ tí ó bá fi dọjọ́ méjì òní òkú lẹ́lẹ́jà ń tà ọkọ̀ yóò. mọ́tọ́lá má já mi sí kolombo dákun jọ má jẹun fojú sunkún ọmọ ní tó bá wà nínú ẹ torí pókù ń bẹ tó o tí ì sọ fún wa mo bẹ̀ ẹ́ torí ọlọ́run sọ. ṣàánú mi torí ọlọ́run má jẹun fojú sunkún ọmọ. ìrókò má tún ṣépè fún un. a tún fi ọkùnrin ẹ̀gbọ́n yóò máa ní dídálẹ̀ mọ́. kí ló dé. ló máa tán lákàn tó dé pé mítìn tó ń ṣe yẹn ó máa pẹ́ wọn. báwo ni bọ́dà Daniel ṣe máa ń ṣe báyìí tó dẹ̀ mọ̀ pé mi ní padà ó ṣe jẹ́ pé every time tí n bá ti wálé náà kí n fẹ́ kí n ra ó mà ti máa wà lára. mo dẹ̀ máa tètè padà sí yẹn torí ẹ̀ gan mo ṣe ní kí n sùn kí n stay over. ṣé ká sùn jù. owó dẹ̀ lọ sùn yàrá ẹ̀. Ah! kúnlẹ̀ ègún ló fi lọ́lẹ̀ yìí o. kúnlẹ̀ ó ṣe yí tán fún ẹ̀gbọ́n ẹ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọba ah, yìí jẹ́ lẹ́yìn ọmọ yìí o ọmọ yìí ọmọ bàbá ẹ ló ṣe léyìí fún tí ẹ gbọ́ náà ewu gan-an wá ní ti Daniel inú àwọn ọmọ yìí. èyí tí odò gba sínú ni. ayé wò. tó kú ní ọmọ ọjọ́ mẹ́jọ òun ní ti dání. Si bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́run má jà pòfo. àwọn tó kù wá ń gbọ́. ọkọ kúnlé ló láwọn yòókù. a ah! ah. máa kọ nǹkan lórí ìwọ ọmọbìnrin torí ọlọ́run kí ló rà ń gba ẹ̀. màmí. kí wàá ní kókó pé mo wá sáyé mi ò lọ́mọ. o ò lè lọ́mọ kankan láyé. pépé ní ìrókò wọ́n tún ṣépè fún ẹni wẹjú lẹ́rù ń bá àwárí inú ròde kódà bí ò bá ní jàǹbá ọkọ̀ kò lè lọ mọ́ torí pé òun gan ti ṣe mẹ́wàá ó ṣàwọn òkun tó bàjẹ́ jìnnà bẹ́ẹ̀ ẹ ohun tó sì ṣe ẹni lè sọ rẹ̀ àtúnwẹ̀. Ah. Ah, nǹkan máa tún dé o. Ah, ǹdẹ abọ́ ilé ìyàwó ẹ̀ láti ẹ̀. ìsìnkú ọ̀run tó wà ní inú mọ́tọ́lá tó ń gbé bẹ́ẹ̀ ṣòro bí agbọ́n tó jẹ́ pé ìwọ ló ń ṣe gbogbo ohun tó wù ọ́ ọjọ́ pé lónìí mo fẹ́ kójú èmi àti ẹ kó jọ kojú ìrókò olúwerè ní pè ọ́ tí bẹ́sù mú kàn ń kórìíta ìsìnkú ọ̀run o ìsìnkú ọ̀run o bọ́ọ̀ bá ro kókó dé bọ́ọ̀ bá ro olùkọ́ bọ̀ ó yá ìsìnkú ọ̀run bọ́ọ̀tà ẹ gbà mí o mo bá dojú ẹ káàbọ̀ káàbọ̀ ìsìnkú ọ̀run èmi mo pè ọ́ kí ló dé tó fi jẹ́ pé inú mọ́tọ́lá ló ti ń ṣòro bí agbọ́n tó ń dàwárí boríbo kí ló ṣẹlẹ̀. ìrókò. ọkùnrin ló ké sí. Daniel ṣe mi ó ṣe ẹlẹ́dàá mi. kí la ṣe. pásítọ̀ ọkùnrin náà wá sọ́dọ̀ mú ẹ̀sìpẹ̀tẹ̀ tí mo ń ṣe ẹ̀gbọ́n kì í ṣe. olúwa ṣẹ́gun mo ti sọ fún yín pé yàn kì í kánjú lábẹ́ tó wà gbọ́nà tó bá kánjú làwọn kan máa jọ ẹlẹ́nu ni ṣó ti gbọ́ and ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti ń bára wa bọ̀ ó kọjọ́ márùn-ún kí n ṣàjòjì sáré mo ti sọ fún yín máa kan jùlọ. Mm, lóòótọ́ náà ọdún máa lọ sọ́dọ̀ òun náà wò. gẹ́ni ní ká jẹ́ ayé òṣòdodo mọ́ o èké lọ́rẹ́ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dúra tọ́ra ayé ọ̀dàlẹ̀ làwọn ayé. bó mọ ẹ kọlá ọ̀rẹ́ Daniel kí ló ṣe iná tọpọlọ yín kù pé kẹtì máa fúnra yín lọ́wọ́ díẹ̀díẹ̀ okùn wọnú ilé ń bí pátálá pátálá èèyàn bí kìíní ó bí kejì ó bí kẹta òun larúkọ ọmọ lórí gbà ó tiẹ̀ gbóná ṣàkókò tó yẹ kó wá síbí yìí tó bá wá fẹ́ rí ọ̀rẹ́ ẹ kí ló dé tó lọ́ba lọ́fíìsì àbí kò pé lórí aago. ẹ má bínú ma ṣe é mo gbìyànjú àti pé lórí aago àmọ́ kò lọ ni. aago mẹ́ta ló máa ní mẹ́tẹ̀ẹ̀ta ló pè tí kò kò lọ́nú ẹ̀. wọ́n ẹ̀ jòkó ni. jòkó bo mò ń bá yàn sọ̀rọ̀ wọ́n ní kó jókòó sínú bíi. Daniel sọ pé òun máa sọ fún wọn kó máa fún mi ní nǹkan lé ma. lọ gbọ́dọ̀ kó bá mi kọ́ ẹ̀ dàsọ́. ọ̀pọ̀ nínú ẹ̀ ni àwọn wọn ń ké ní ní kájẹ́ ayé òṣòdodo mọ́ èké lọ́rẹ́ ń ṣe fúnra wọn ènìyàn jára máa dùrà tọ́ráyé ọ̀dàlẹ̀ là ń wá yìí ọ̀pọ̀ nínú ẹni àwọn wọ́n ń gé ní kájẹ́. ẹni agbójú okùn yóò jẹ́ ní agba ẹni a ní ó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹ dẹ́kun bá a ṣe dóòlà ọmọ tí ń bẹ lọ́sibítù ní kẹ́ ká mọ bá ṣe ṣe o torí kọ̀rọ̀ ayé ó ṣẹ́jú kọ̀rọ̀ ọ̀hún lọ o ẹ dákun ẹ jẹ́ ká tètè gbégbèsè ẹ dákun ẹ dákun.

èmi ló ń bi mo lẹ́mi ló ń bi ah! ọmọ ṣe o ká ní mo jẹ́ kí Daniel ó tẹ̀lé àwa ni ọba dẹ̀ràn níwọ̀n bàyẹ̀ jẹ́ aṣẹ́wó olùjẹ̀yẹ olùbí burúkú yìí. ọ̀nkọ́lá ọ̀rọ̀ yìí ti ju owó nǹkan tá à ń sọ yìí lọ àṣírí ti tú ọ̀rọ̀ ní kẹsàn. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ torí Ọlọ́run ẹ má sọ mí sókùnkùn ẹ jọ̀ọ́ ta ni Kọ́lá fún lóyún àti pé ta ló fún yàn lóyún. ẹni Kọ́lá fún lóyún rèé tó sì bímọ fún un kódà ọmọ àkọ́bí tó bí fún Daniel tá a rò pé Daniel ló ní òun kọ́ ló ní Kọ́lá ló ní. Kọ́lá ṣòtò ni bàbá ẹ dá àwọn ìjọ. wọ́n oníṣekúṣe ọmọ tó bí ọ̀nbẹ lọ́sibítù ó sì fẹ́ gbẹ̀jẹ̀ kọ́ wa lọ́ọ́ rẹ fẹ̀jẹ̀ lẹ̀ fún o. Kọ́lá ò sọ̀rọ̀ ní. ọ̀pọ̀ nínú ẹni àwọn. kí ló wà lọ́sibítù bàbá ah! bá mi sọ̀rọ̀ náà ó dáhùn mi ayé òṣòro wọn ṣòtò lọ fún ọ ni bá mi sọ̀rọ̀ náà ó lè dákẹ́ rẹ̀ ṣe fúnra ah! wọn ènìyàn jára máa dúra tọ́ra ayé ọ̀dàlẹ̀ làwọn àyè ọkọ nínú ẹni tí tó fi fúyọ̀ lóyún tó fi bímọ tó mo fi dàgbà tó yẹ kí n mọ ó lè sọ fún mi ṣé mo ṣe é ni ah kó láwọn betray love àti trust tí mo yí yẹ kó ayé mi ò dára. ṣe sùúrù ṣùgbọ́n. sùúrù. mo mọ̀ pé mo tọrọ yín sọ náà mo ti bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ kí ló fẹ́ kí n tún sọ mo sọ fún ẹ pé eléyìí kò ń ṣọ̀rọ̀ pé bóyá iṣẹ́ ìṣù ni táwọn kan máa ń sọ tèmi ò rí bẹ́ẹ̀ iṣẹ́ ìṣù kan lélẹ̀ èmi ni mo ṣe fún ara mi mo ṣe mo dẹ̀ mo mo mo mo wà responsible for actions mi èṣù ni ẹ ẹ̀hún mọ́mọ́ mi ò sọ yẹn mo mọ nǹkan tí mò ń ṣe bọ̀ kó ṣe nǹkan tó wùn mí ni no circumstances ló fà á má bínú náà ni màmá sọ. ṣọ́kùn ṣọ́kùn wá ṣọ́kùn ọkọ̀ tó sọ ikú tó bá sọ fún mi ni àbí ikú tó bá sọ fún mi ọkùnrin ṣọ́kùn tó ṣọ́kùn ọkọ̀ tó sọ ṣọ́kùn mo máa ṣe ara mi lẹ́yìn sí lọ́rùn ni mo máa ṣe ara mi lẹ́yìn sí mo máa para mi sí lọ́rùn ni. ọ̀rẹ́ mi ṣe sùúrù ẹ́. Eh? ṣe sùúrù onísùúrù ló ń jogún ayé o ó lè para ẹ sí lọ́rùn náà ó ní láti ṣe sùúrù àwọn ọmọ tẹni kó máa gbàdúrà kọ́ lọ́nba ìtọ́jú wọn ṣùgbọ́n kó fi sùúrù ṣe gbogbo ẹ o. ìwà òfin ni wọ́n fẹ́ fún ṣe rẹ̀ léṣe. máa kú sí lọ́rùn ni. bẹ́ẹ̀ni ní sùúrù má para ẹ̀. mo ti ní sùúrù ní sùúrù àgbáyà ni àgbáyà ni àgbáyà ni ọ̀làjà fọ́ṣọ̀ṣì ah, náà. àyà máa jẹ mí o bó ṣe ń ṣe báyìí lọ. ẹ wo ọkàn tẹ́mi mọ́ àdúrà àtàwẹ̀ tá à ń gbà nílé ẹ̀kún ní kú wa torí yẹn kọ́ ni pact ta sáà pẹ̀lú ọlọ́run ṣó ti yẹn sìn wà kí fẹ́ sọ fún ẹ ní pé ọmọ yẹn sìn kan lára òyà ó wà lọ́sípítù ó ní ìdẹ̀ ẹ̀jẹ̀ èmi tẹ̀sán òkú bóyá kí n lọ yọjú síbẹ̀ bóyá ẹ̀jẹ̀ mi lè bá tiẹ̀ mu a lè save life ọmọ yẹn. ẹ sọ yẹn ó fẹ́ lọ fún mẹ́tì àbí látẹ̀lé mi ìbímọ fún ẹ ṣé mi ìbímọ fún ọdún mẹ́lọ fún ọdún mẹ́lọ fún ọmọ yẹn lẹ́kẹ̀ ọmọ tá a fi sọ ọdún tá a ti fún àti òtítọ́ ẹ̀ ọdún mẹ́lọ fún lẹ́kẹ̀ kó láàyè ìwọ bàbá rọ òun àbí ọ̀rẹ́ mi. báwo ló ṣe ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ọ̀hún báyìí ó ká gbà pókè o èmi kọ́ ni mo ní ọmọ yẹn kì í ṣe mi mo bí mi ti tán pẹ̀lú ẹ̀ kọ́ wọn lọ́mọ yẹn wà lọ́sípítọ̀lù yẹn kan fẹ́ ní ìdẹ̀jẹ́ ó bóyá ẹ̀jẹ̀ wa bá tiẹ̀ mu ṣé kò jẹ́ ká save life ṣé ọ̀dọ́ yẹn kí èèyàn mọ ẹni yẹn ni kọ́ tí mo fẹ́ kó understand nìyẹn náà. ó fẹ́ lọ save life ó lọ fẹ́ lọ save life àbí ó lè ṣe báyìí. ẹ ẹ ṣe sùn. máa kú sí lọ́rùn ni mo ìwà yẹn ṣe fi dé ìparí màá para mi rò pé mo fi kò sí mà sí mà kà. kí ló ṣe dọ́kítọ̀ kí ló dé ẹ sọ fún mi dọ́kítọ̀. ẹ madam oògùn tí mo ti fẹ́ lọ rà wá fún mi kọ́ ẹ ti lọ rà ẹ tètè lọ rògùn wá fún mi jàre ewu kìíní ẹ lọ rògùn tí mo ti fẹ́ lọ rà wá fún mi. I'm to give up. My God. Huh? You know what? Park ẹ̀ kó wá sọ fẹ́ni tó dàgbà jù nínú àwọn fámìlì wọn tó wà yìí. Dádì ìdáná calling me. Ọlọ́run ara. Ọlọ́run ni ọ́, O kì í ṣe nìyẹn. O kì í ṣe nìyẹn. Má jẹ́ ìṣẹ́ o. Má jẹ́ ìṣẹ́ o. Má bá a fi ní dára tí ó dá lé. Dọ́pọ̀ ni bí bí sáà. Èmi nìkan. iṣẹ́ ìyá ẹlẹ́sàn máa jẹ́ iṣẹ́ o. mi dára tí ó dá. Tí o ah, O ṣeun, o ṣeun o, eléyìí tó ṣe ń la ẹbí mi náà tó. Ah, ọmọ ti kú o, níwọ̀n ọ̀bàyéjẹ́ yìí, aláfitánwò, èèyàn kéèyàn olórí burúkú o ti pa o o ti pọmọ o kọ́ lọ́mọ bó ṣe bó ṣe fẹ́ gba òkú ẹ̀ o bí ṣe lọ́ọ̀sùn jẹ̀ ni bó sì gbé lọ bá wọn òbí ẹ̀ ni lọ́lẹ̀ gbà o kọ́ lọ́lẹ̀ sún jẹ ni kọ́ lọ́lẹ̀ sún jẹ aládàáwó ènìyàn. abanilẹ́rù jọjọ. kí ni gbogbo pálapàla tí mò ń gba nípa ẹ̀ yìí. kí náà ni mo ṣe. Ah, lórí ọ̀rọ̀ ó ṣe ọmọ kò sọmọ láàrin ìwà àti ọkọ ẹ̀. bọ̀dá mi wọ́n ń parọ́ mọ́ mi. wọ́n ń parọ́ mọ́ ẹ̀yìn. bẹ́ẹ̀ ni sà. dókítà mọ nǹkan tó ń ṣe ó fi hàn pé orí wọn ò pé àbí tó fi ṣe blood test. wọ́n ń parọ́ mọ́ mi ni. èmi ti gba tiẹ̀ ń sìn ó bẹ́tà kó rí bẹ́ẹ̀ délẹ̀ lọ́ ẹ kú jókòó sá. ọ̀rẹ́ mi báwo ni. ọ̀gá sórí mo láìkì nǹkan tó ṣe lánàá yẹn ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé tí tún lọ mú another round irú nǹkan tó kó wa ẹ̀ wá ká tún máa ṣàyè lọ. ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lánàá mo ti yanjú ẹ̀ o alábọ. àmàríra lórí rẹ àmàríra ọmọ ẹ ó bá nìyẹn. gbogbo ní fáfẹ́ pẹ̀kọ́ náà àmàríra. alábọ ni. ẹni tó kọlà yẹn olórí là ní. oṣù. ó ní ìlà yẹn pé. mo jẹ́ ayé orí mi lánàá. títí wàá rí nǹkan kan. oṣù. a ní ẹkùn ní ṣàjọ ọlọ́run jẹ́ ẹrẹ́tù fìdájọ́ ìdájọ́ ìkulẹ̀ oṣù láti rí padà. <laughs> máa lo proverb. ẹnu ẹ̀ láwàá yìí. <laughs> our sister. ẹ ó gbà á kí ẹ ẹ ní sálọ. ok mo bọ̀ that's all that's all. àtọ. àṣìṣe ọ̀rọ̀ kan wà tí mo ti fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bábí mi nípa ẹ̀gbọ́n mi. Oh, bọ̀dá Gabriel. Eh, eh, Gabriel kí ni wọ́n lè ṣẹlẹ̀ wọ́n ní pé bóyá ọmọ tó bí kò ṣọmọ ẹ̀ àbí nǹkan kan ọmọ yẹn ṣà ń lọ. Ah, òótọ́ ni ah, òótọ́ ni ṣe first born ẹ̀gbọ́n mi ìyẹn Daniel um, ọ̀rẹ́ ló ló lọ́mọ best friend ẹ̀ ló lọ́mọ ẹ̀. best friend ẹ̀. ah ìyẹn máa le o. ó nágbára gan. ìyẹn le gan. ọ̀sán báwo lè ṣe ṣẹlẹ̀. Ah, àwa náà bàbá ẹ̀ ṣe ń pè ẹ́ lọ́tún tó ń pè ẹ́ lọ́sì. ọlọ́run níjọ́ kó bá wọn fẹ́yàwó tán ní appreciate ṣùgbọ́n. ó dáa kó máa appreciate ìyàwó mi. ọmọ weekend máa padà sí school. ṣé mo sọ fún mi wọ́n fún mi. máa gba school wa báyìí. Ah! ọkàn mi ṣe balẹ̀ ẹ̀sìn ṣe torí mú mi rẹ̀ ti dé ìsìn ọ̀rá fẹ́ máa lọ ṣé òkú mo ti mí sí. ọmọkùnrin tí mo pàdé ìwà àti ẹ̀ lójú ọ̀nà sí báwo ló ṣe jẹ́ sí ẹ. ọ̀rẹ́ mi rẹ̀. ọ̀rẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ma. kíkẹ́ lọmọ ọ̀rẹ́ ọkùnrin màá ni. bẹ́ẹ̀ ma. ọ̀rẹ́ kí lajá ń bẹ́kùn ṣe kíkẹ́ dúró ṣé kò sáà ti sin kankan tó pàwọ́ àti ẹ̀ pọ̀. kò sí kankan. oṣù ọ̀ ó ṣì ń dà ẹ kíkẹ́ ọkọ mi mo mọ̀ pé òkè ń ṣọmọdé mọ́ ìwọ náà ti dàgbà o ti tójú bó o ti tẹ́ni ọkùnrin àmọ́ n tó jẹ́ kí n béèrè béèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tèmi yé mi o sórí hmm, nídìílé bàbá ẹ̀ tí mo ti bí ẹ tọmọbìnrin bá ti dàgbà débi tó dàgbà dé èyí tó ti ń tẹ́ni ọkùnrin ọkùnrin kọkùnrin tó bá wá ti sọ ẹ́ dobìnrin báyìí òun ló gbọ́dọ̀ fẹ́ o ẹni tó bá fẹ́ fẹ́ gangan gan ló gbọ́dọ̀ sọ ẹ́ o ṣé nǹkan tí mò ń sọ yẹ bí mo ṣe ń sọ ọkọ tó mọ̀ pé o fẹ́ fẹ́ òun ló gbọ́dọ̀ sọ ẹ́ o tó bá dẹ̀ ti sọ ẹ́ dobìnrin tán òun ló gbúdọ̀ fi ṣadé orí ẹ o tírú nǹkan bẹ́yìn ò bá ṣẹlẹ̀ ewu ni o tó bá ti mọkùnrin ní ìṣáájú gbogbo irú nǹkan bẹ́yìn ewu ńlá ni o àti rọ́mọ bí fúnrú obìnrin bẹ́ẹ̀ máa ń léwu o ewu ọ̀dílé bàbá ẹ̀ ni ló jẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹ̀ báyìí inú mi dẹ̀ dùn pò ní kò tí ì sí nǹkan kan wáá jọ nítorí ọlọ́run ẹnikẹ́ni tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ jẹ́ kí n rí sójú báyìí kémi àti ẹjọ́ ní gbólóhùn ọ̀rọ̀ kan àbí méjì kájọ sọ kí n kí kókó mọ kó mọ pé nǹkan báyìí èèwọ̀ ìdílé yín ni tó bá mọ̀ pé òun bá ní ẹ fẹ́ kó má bàa ẹ jẹ fún mi. mọ́mi èmi náà ti gbọ́ everything tẹ́ ẹ bá mi sọ máa try àti mọ̀ ṣe gbogbo tó yẹ kẹ́ trust mi náà ẹ nífẹ̀ẹ́ yẹ kẹ́ mọ ohun tẹ́ bí. kúlá ni ọkùnrin tó bá fẹ́ ṣàṣepọ̀ tí ò ń ṣọpọ̀ ẹ àti irú ọmọ bíbí obìnrin bẹ́ẹ̀ lágbára lọ́rùn ìṣe bẹ́ẹ̀ láyé ṣé ti wá gẹ̀ẹ́tì handout yẹn àbí báwo. mo lọ sọ́dọ̀ mọ̀tí lánàá so wọ́n fún mi three k. ah three k èló ló fẹ́ káàṣì. ẹ ló ṣẹ́gun báwo ni ṣe wàá fún un. ọ dé ah that's nice jọ ṣàròrà bá mi sọ fún ẹ yín pé kán dúró dèmí jọ torí ọlọ́mọdé kan lọ ṣọgbọ́n ò ṣe díẹ̀ máa rẹ chat for me thirty minutes ṣọgbọ́n all right. àwọn akẹ́kọ̀ọ́ ló àbúrò ọkọ mi ló pè mí so mi láti lọ bá wọn sí. ọmọ aláìka gan owó lọ́dọ̀ mi kan máa jẹ things. títí ìrọ̀lẹ́ ṣá máa kọ́lẹ̀ so màá lè fún ẹ ní ilé tó bá wà lọ́wọ́ mi ṣá. all right kò sí problem. ok ṣé tó tó bá ṣàtọ̀ lọ́sọ̀rọ̀ ni kò bá ń fi nǹkan ránṣẹ́ sí. fún ọ̀rẹ́ tí bá ti padà dé màá wá jí. rice tó wà nílé yẹn kò lè tó àmẹ́ta bí a ti kíkẹ́ bá dé kájọ contribute ká dáwọ́ àkúlò. iná wa òkè bẹ́ẹ̀ mo ti kọ́ ọmọ mi sí pé kò sùn jẹ mọ́ ọlọ́run máa bá mi gbé wá. mi gá ti ní kọ́sà ní ìwòsàn tó bá ti sẹ́yìn lọ́mọ àgbẹ̀ iṣẹ́ ìtìlẹ́yìn àkúlò. mo ti bẹ́ẹ̀ ọ́ ṣe gbogbo akọ tó tiẹ̀ máa ń ṣe irun ìbílẹ̀ ló máa ń dì àdẹ́dẹ́ inú skul àmọ́ ṣe bí ẹni pé wọ nìkan ló dáa jù wíìgì ló fi bò ó ga o. tí ò bá tiẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe kó tó ṣáájú fún ẹ ti gíga tó ń wò mí lókè ni àbí ti pé kémi àti ẹjọ́ dúró kí ló ṣe. àárọ̀ di èjì. dani táìmù ń lọ yá aṣọ kọta máa ṣe kagira kúrò mí nà. máa pa ẹ ni. o lè jọ. kí n tó pa ẹ. gbogbo nǹkan tá a rí lára ẹ tá a rò pé ẹ̀jẹ̀ wẹ́wẹ́ ni ẹ kákan sáré bẹ́ẹ̀ tún ṣe kó tó di páwọn kan tán ní lákàyè kankan tó tọ́ ọ bọ̀ lójú tó ń pọ́n lè yẹn máa rọ́bì ṣe fún.

ṣàánú mi ẹ gbà mí lórí ọ̀rọ̀ kíkẹ́ lọmọ ọmọ mi náà ni mo tún bá wá sọ́dọ̀ yín. ìyá kíkẹ́ kí ló tún ṣe kíkẹ́. n tá à ń rún lẹ́nu tá àti ìrùn yìí náà ni lórí gbogbo ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni ẹ wo ojoojúmọ́ ní banú jẹ́ kò jẹ́ kò mú ẹkún ni ṣá lójoojúmọ́ gbogbo ọ̀nà tèmi náà mọ̀ téèyàn lè fi tù ni mo fi ń tù kò gbọ́ bàbá ẹ gbà mí. wá àfọkànlẹ̀ balẹ̀ nígbà tó ti délé ìyàwó pè wá gbogbo òṣùwò rẹ pátá yóò di pẹ̀tẹ́lẹ̀ kí ló fẹ́ ká ṣe fún wa. ẹ ṣeun ejere ṣe rí àwọn tí wọ́n dá ọmọ mi lóró tí wọ́n ṣe tí wọ́n dá gbogbo wàhálà sínú ayé rẹ̀ mo fẹ́ kẹ́ bá mi wáṣẹ́ fún wọn mo fẹ́ kẹ́ bẹ́mi náà dá wàhálà sínú ayé wọn bọ́mọ mi ṣe ń fojoojúmọ́ ayé banújẹ́ káwọn náà mọ banújẹ́ nu ilé wọn kí wọ́n mọ̀ rí dùnú àárọ̀ dalẹ́ mo fẹ́ kẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ dákun ìgbà mi. ó sì ti ṣe ẹ ṣeun. lórúmọlẹ̀ ti gbọ́ ojú ológbò ìyẹran ìrù ẹkùn ìyẹran ìwò òrìwò fún ọ olójú náà olódùbọ ìyẹran irúnmọlẹ̀. ojú kọ̀ tún gbàmọ̀lẹ̀ ojú kò sí sọ́bẹ̀sùn fakúrọ̀ rí akẹ́tà òun lójúgun pẹ̀lẹ̀bẹ̀ òun lọ́sẹ̀ odò pàṣẹ kẹrẹmọ́dẹ̀ ènìyàn tí sùn sínú ilé tí ń bara rẹ̀ lẹ́rù kìnìún bẹ̀rù tí ń dún ramúramù láàfin ó ti gbọ́ kí n tó gbọ́ o. <laughs> irun ọmọ ẹyẹ níṣo mi ṣálásọ òlò ìrìn ẹ̀fùfù lẹ̀lẹ̀ níṣojú ọ̀run yìí gbọgbọ́n odù yìí gbèrò ìyá kíkẹ́ wọ́n ní kó fọkàn balẹ̀ ìtọ́ ń wá lọ sókótó ń bẹ lókun sòkòtò ó ni pé kíkẹ́ ọmọ rẹ̀ ọmọ aláṣẹ ni gbogbo tó bá ti wí báyìí arò máa rọ̀ mọ́ ni gbogbo tó bá wá fẹ́ fún àwọn ẹni ibi yìí kó máa fẹ́ nu ara rẹ̀ súre aburú yóò sì máa rí bẹ́ẹ̀ torí pé ìlú kan kì í kọ́ òun owó òsàkà kíkọ́ wọn bì igi kan kíkọ́ sàgéré ẹ̀sọ́ kíkọ́ wọn àtàrí takasẹ́ báyìí ni mo ń ṣe láwùjọ òwò. ẹ ẹ dúró náà bàbá ṣé n tẹ́ ń sọ fún mi ní ìsìn ni pé kíkẹ́ lọ́mọ gangan fúnra rẹ̀ ni kò fẹnu ara ẹ̀ sọ tó bá fẹ́ fáwọn ọmọ ọmọkùnrin yìí. torí pálásì ọmọ ni. yóò sì rí bẹ́ẹ̀. yóò rí bẹ́ẹ̀ apárí orógbó ajàfórógbó orí wọn ò tún jà fún wọn mọ́ apárí obì ajàfún obì báyìí orí wọn ò jà fún wọn mọ́ aburú ti ṣẹlẹ̀ ńlẹ̀ wọn o akérèjayé àrìn òhòwọ́jà ọmọ tuntun abẹ̀jẹ̀ lójú irú aburú ti ṣẹlẹ̀ Ah, àṣà ò yóò ṣe ah, àṣà yóò ṣe torí pé bínú kíkẹ́ ṣe ń bàjẹ́ o inú wọn mọ̀ bàjẹ́ ilé wọn ni inú wọn mọ̀ bàjẹ́ ni apáyé olóko ni ẹ̀jà olóko orí mò níjà fún wọn apáyé òbí ẹ̀jà òbí orí mò níjà fún wọn gbogbo ìyá kíkẹ́ akéjà ẹ̀ ní àlùkò wọn jà wọn mọ̀ ẹ̀ lò kó kájà yé wọn kó ṣe lọ sọ ọkẹ́ balẹ̀. fẹ́ lọ nù. ọkọ mi kí ló tún kí ló tún fẹ́ kún torí ọlọ́run ọmọ tuntun má máa kó bá mi má máa fẹ́ kún ṣe rẹ léṣe fún mi bá a bá kú ìrètí máa wà àbí kí ló wá ń ṣe gbogbo ilé ìfún báyìí. mọ̀mí ẹ̀dẹ̀gẹ̀ máa kẹ́